ní ọdún kan náà àmọ́ wọn kì í ṣèbejì báwo lè léyìí ṣe jẹ́. ọmọ ìlú yìí jìnnà gan-an. ìlú tí yín ni ò jìnnà. ìjọmọ ìlú tèmi ti wá ṣá. Bọ́láńlé mo dé ìlú yín dẹ́gà ló kọ́kọ́ welcome mi. ẹ kú ilé o. <laughs> ọ̀rẹ́ mi nìyẹn. bò ní sẹ́bò ní gbogbo nǹkan ẹ kúlé. bọ́lá lé kọ́nà. èmi ni ìyá àgbà. Ah, bọ́lá ní àṣàbí. owó ní ọdún nu o. bẹ́ẹ̀ ni màmá. ní ọdún tó mọ̀rẹ́ rẹ wáyé ẹ ṣọ́ra o. torí oríṣiríṣi nǹkan ní ń bẹ ń ta oríṣiríṣi afẹ́fẹ́ ní fẹ́. You think something is wrong? Something like what? I don't know. What do you mean you don't know? Ah. Oríṣiríṣi èèyàn ní rìn. Ẹ ṣọ́ra, kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé. ṣàánú mi ebi ń orúkọ mi ni àrùn àwọn èèyàn máa ṣì mí mú gbà mí bí ẹ̀dá búburú ni mí léyìí tó dẹ̀ jẹ́ wípé rere tí mo ṣe ọ̀pọ̀ ju búburú tán rí lọ apẹ̀rẹ̀ àparò ó jáko ikú ọ̀nà níwọ̀ yìí ẹ bá mi bẹ kókó má pa mí. àtẹni tó sọnù àtẹni tá a rí kò sẹ́ni tí kú lè pa. wọ́n ń pè wá. ilé iṣẹ́ tí wọ́n yẹ wá lẹ́nu. èsì tí wọ́n pè wá jáde kúrò níbi ìsinmi wa. o tó wá dijọ́ bẹ́ẹ̀ tèmi tó yẹ kí n jẹun gidi bí nànà ndó má dàda o ò pound yàn o ò lè gúnyán fún mi lẹ́nu o wá ṣe ráìsì o ráìsì o ṣe gbò o lọ ṣe ráìsì. ṣe tí mọ́mí ẹ̀ ń bá kiri láti kékeré ẹ̀ náà lóyún bá kiri kò ní iṣẹ́ lọ́wọ́. every chat kí ló fẹ́ ó ń sọ̀rọ̀ látàwọn mi ìdẹ́nu tó yìí mi fẹ́ wà lámà bójú mi jẹ o. èmi ni kíni èmi kí ló fẹ́ gangan lẹ́nu ẹ̀ ẹ ó ti dà pé mo sọ̀rọ̀ fún mi láǹsà padà ó ti di kí bàtì. èmi ò tún fẹ́ situation tó máa dé pé ẹ ti mú ìrọ̀lẹ́ ti ń rọ̀ mi ò tún nílé lọ́mọ kò sáyè yẹn o. kí làwọn ọkùnrin ṣe fún mi gangan gangan pẹ̀lú ètò ìtura. if care is not taken òkú ìkan nínú èmi àtọkọ mi lè máa gbé làárọ̀ la. má bọ̀ tiẹ̀ ọlọ́wọ́ adọ́kù ni. ẹ ẹ káàkiri ọ̀sọ̀ọ̀sọ̀ ọ̀wé wa wa bó ṣe wà. ẹ jọ ṣọ́ọ̀fì ṣe yín ni ṣojú òkè ń tì yín ni ìwọ ń lé ní ìwọ ń lànà bí ẹkún àpọkọ jẹ ẹ jọ ta ló kó bá yín ẹ wá má dúró gi burúkú yìí ẹ ń là mọ́ mọ́tò mi fọ́pọ̀ olóore mi ni. Three every minute every time kọ́kọ́ máa ń sọ ni mo máa pẹ́ mo máa pẹ́ mo máa pẹ́ wọ́n lè ti padà pa wọ́n. bí èmi ń sìn mo ní kọ́ wálé ni pé máa fún un lówó but torí báàgì mi tí mi ò gbé jáde mo ṣe ní kọ́ wálé ọ̀la so ẹ má wọrí ọ̀la. sórí my dear sister sàárà ṣòro ṣe. ìṣòro ló pa fún ẹ òun ni mo bí ẹ fún. I'm Inspector Olúrẹ̀mí Sunday from State CID you are under arrest. fún kí ni kí ni mo ṣe. ọ̀gá yín jẹ́wọ́ mọ́lẹ̀ sọ̀rọ̀ wa èmi ò ṣe lóyún bẹ́ẹ̀ ẹ ti máa jẹ́ òtẹ̀ mọ́lẹ̀ tí mi ò ní sọ̀rọ̀. ọ̀gbẹ́ni Wálé sọlórí burúkú ni yàrá ìjà ẹ yẹn ó ah, yọgo yọgo. ṣé máa ń làágùn jìnnà tẹ bá mọ nǹkan tí màá yẹn ṣe ẹ ní ever jẹ́ kó tiẹ̀ wọlé débi jẹ́ pé ó máa rí mi. mo gbé ọmọbìnrin ló pààyàn o ah! kọ́kọ́rọ́ alátẹ ya ẹgbẹnu súnmọ́ ah! mike ẹgbẹnu sí mike ah! o ẹgbẹnu sí mike. èmi sì làjọ ọdẹ wàá jókòó wàá jókòó pa síbi wàá ń wò mí. tábà wa náà ni kó wá bọ̀rọ̀ ọjà rí ẹṣá pọ̀ ìdáhùn ìdáhùn ìdáhùn. ọlọ́run pọ̀ fún àjọ òye o ó pọ̀ fún àrí ìṣẹ̀ kó rọra o kí ló tẹ̀lé gangan. pàtẹ ṣèbí káàkiri káàkiri kó tó wá bá mi. mo lè rìn kiri tèmi pé owó lóye kí ni mo yín lọ́wọ́ jàre. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n. díẹ̀ mo sáré wá torí ẹ̀ nǹkan. ọlọ́run mo fẹ́ fi lè. ó yá. ẹ wá jọ̀ sórí ọlọ́run nọ́mbà ṣẹ́jú bá mi bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ tó mi gbọ́dọ̀ mo ní ìdí ẹ̀ mo fẹ́ fi kówó kí n fi rajà sí ṣọ́ọ̀bù kí ṣọ́ọ̀bù ilé fún un gan ni. ẹ wò ọmọ yẹn ó ti yọwọ ó ti dọwọ rú o olóhùn ní ìdòwò òun lọ sọjà òun kò fẹ́ ra nǹkan sí ṣọ́ọ̀bù. ẹ náà ah, ní ìdòwò. ẹ lọ́ọ́ bá mi bá a sọ̀rọ̀ kí ló ṣì báyìí nǹkan tí mo lè bá sọ̀rọ̀ ẹ̀yin náà owó yín ti máa ń pẹ́ jù. Ah, kò sí wàhálà ẹ bá mi gbìyànjú. ẹ bá mi gbìyànjú. lẹ́yìn mm-hmm. ìyẹn owó mi ò ní pẹ́ mọ́ ṣe ti gbọ́ ẹ bá mi gbìyànjú kẹ́ ẹ mẹ́. ó nẹ́nu. ojú yín ló ń dán yìí kò ní bàjẹ́. ó bàjẹ́ tì. Ah, sáré fún mi fẹnu já. fẹnu já lọ́wọ́ kan màá gbowó mi o. àwọn ẹ̀ máa fún yín àjọ wà nínú ọlọ́run. má ṣe òrè o máa gbóhùn sínsìn yìí o. máa fún yín àjẹ márùn-ún ni kẹ́ fún mi o. bá mi gbé wọ bá mi gbé bá mi gbé jẹ́ kájọ ṣọ́ra ẹjọ́ ṣáà ti jókòó tì mí o ti gbọ́ tó ti ń sọ ìwà ti sáré gbé wa ti kó mẹ́rin ò márùn-ún fún bá a ṣe ń ṣe náà nìyẹn òun márùn-ún rè gbàgbàgbàgbà owó mi owó mi owó mi owó mi owó mi owó. ẹyọ náà ni màá mẹ òun lè máa mẹ. owó kí lélẹ̀ hundred naira. àmọ́ àjọ wà ní ẹjẹ́ ń sáré déta kí n padà ajé máa fún yín ọlọ́run. ó bẹ̀rù ṣíẹ́ yẹn o kó wá fún mi lówó tèmi kó wá fún mi kíákíá láyẹn ṣòwòrè fún ẹ o kó tètè bá mi dówó mi padà o tó ló jẹ́wọ́ ni o. mo ò ṣe ẹ̀rí ìdíwèrè bó ṣe wà yóò ya wèrè gan ni láàárọ̀ kùtùkùtù fẹ́ bù sójú nìyẹn dájọ́ gbé láòdì náà òde dúró ń bí o ó lè ṣì kíní ìfún ẹ pé kò wù. àwọn ya wèrè gan tó bá ti yó tán báyìí tó ti fara ọgbẹ tó ti gbá ah, ọmọ méjì gbá yọ àdúgbò bẹ́ẹ̀ ti sáré bíi wèrè wàá rò pé àjọ ń sáré ilé ni à ń darí ìyá tó lọ́ bá lọ àwọn ah, wèrè ti bù sójú nìyẹn o obìnrin ah, obìnrin ni o ẹbí táwọn ti ń ṣàwọ àjọ nìyẹn ṣáàmù. Hmm? nítorí ọ̀rọ̀ ọmọ mi náà mo ṣe wá báyìí hmm, ó ní oògùn kan tó máa ń lò lójoojúmọ́ ní ọ̀sẹ̀ yìí mo dẹ̀ try láti ṣarajọ mi ò rí pé ó wá kù twelve thousand mo dẹ̀ mọ̀ fọ́pọ́ sígbà tí bá wá sí ìgbà yẹn náà iná lè máa fún wa wọ́n pé kí n wá bá yẹn pé tẹ bá lè fún wa tàbí ah. kẹ yá wa so láàrin ọ̀sẹ̀ kan tí bá tún máa fi ṣiṣẹ́ ní bíi three days mo lè wá dá padà fún yín kẹjọ. orí ojú tí mo fi ń wẹ̀ inú ń bí mi sí ẹni o wà ló yẹ kí n gbẹ lójú ni aṣọ ògàn ni ṣé bọ́lábọ́lá tó ń ṣe òjẹ́ kó gbọ́n mọ́ ni orí mi ń sìn tí mò ń ṣàwọ́ tí mò ń ṣà tí mò ń ṣà tí mò ń ṣà tí mò ń kó fọ́lájọ tó lọ ń sìn ó sọ̀rọ̀ irú alájọ yìí sì máa sọ pé kó máa lọ pé kó máa wọ̀ọ́rì pé tó bá dìrọ̀lẹ́ máa kó ẹ̀wà fún ẹ kò sí kankan mọ́ nù ké sì yìí ṣé ń jì lókù nù ké mi ìnáwó kankan mọ́ lọ́wọ́ à láyé mi àbírú kí n gbogbo ilé ìbàyìí ẹ àbí tí wọ́n dẹ̀ ṣàràjọ tó àwọn alájẹ bá wá ni mo tọ́ tó wá ṣe fàájì kí irówó yẹn ṣàjọ títí ìrọ̀lẹ́ ìyẹn nìkan ni solution but lọ́wọ́ ìṣìngbáyìn kò sí o. bí a tẹ bá lè bá mi bá àwọn ọ̀rẹ́ yìí sọ nítorí ah. mọ́ mi gbọ́dọ̀ lògùn yẹn lénìí. àwọn ọ̀rẹ́ wo mo fẹ́ bá sọ̀rọ̀ láàárọ̀ kùtùkùtù báyìí ah, kò má sọ̀rọ̀ tẹ́mi fẹ́ bá sọ̀rọ̀ báyìí kí ló ń ṣe ẹ́ báyìí kí ló ń ṣe ẹ́ báyìí ah, ó ga o èmi mọ̀ kọ́ta orin wo láwọn kan sí gbẹ̀dù nítorí ọlọ́wọ́ ó yá kí wájú ìrọ̀jì máa ṣàwójọ mo wá lè pẹ́ pé kò wá gbà o wá ti sọ fún mi wá ti já mi tán pé sista ẹ kó jẹ́ kó tẹ̀ mi báyìí kò fojú bá mi sọ̀rọ̀ máa ti já pé ó ní nǹkan tó ń bá mi sọ irú eléyìí sì máa kígbe mọ́ kó máa lọ ni owó èsì mo sì lè san rọ̀lẹ́ mo sì lè san títí alẹ́. ara máa pa ìṣá apá tí wọ́n ti gbàdúrà fún ẹ kó máa ṣàmì ṣó yáwó eré ni sọlọ́rí burúkú ni ẹ nì wá ṣó mú mi ṣeré ni ṣó wáìnì mi ni ṣó ná mi ni wá mo já skéèlì o wọ́n bí èèyàn tó bá gbé sórí scale ó máa já. wọ́n bí olùwàyé dìde ọba dìde kúrò ń bẹ bá bẹ. gbéra ọdún tí a bá sọ gbéra èmi ò mọ̀ bóyá ó tírẹ̀nì o ó ti yé eyín ó máa ń bìrì bó ń ga ó ń ga síbẹ̀ yá ẹ̀ lé nù a máa mẹ́ni tó tọ́ ọmọ jù láàrin mi àti wọn kì í bá ní bàbá mi nà ah, ah, ó kó bá lọ ní pé ẹ àwọn bọ́ọ̀sì ẹ̀ ló nà mí fún ah. ẹ jẹ́ kọ́kọ́ ṣe é léṣe fúnra mi kí n kọ́kọ́ wọnú ẹ̀ nà. ẹ sà ẹ sà ẹ wo mi sà ẹ wo mi sà ẹ kàn ń parọ́ mẹ́lẹ́dà mi ní ìtúrẹ́ni o alaye yẹ alaye alaye ẹ sà tẹ bá ti ń ṣe báwọn inú ti ń bì yín ni mo ti mọ yín. ó yá padà rẹ padà rẹ ìpadà rẹ bá mi ẹ mọ̀ jẹ́ kọ́ọ̀sì sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń kà sọ̀rọ̀ tẹ̀ ń kà sọ̀rọ̀ yìí ẹnìkan tẹ́ fún bùlọ̀ lójú mi ẹja sọrun ẹni oní bí ṣe ń wò dọ̀la rè ẹ má bá sọ̀rọ̀ báyìí bí ṣe wọ́n ń ṣeré ẹ má kàkàrà ara mi dà pẹ̀lú blow. ó ṣe wá ń di blow. ìdí blow. Ah, ó ti blow. àwọn ọmọ mi ìdí blow. Ah, ó bẹ mú wa wọn. ẹ sà pẹ̀sì sọ́ọ̀bù ni mo ṣe yìí pẹ̀sì sọ́ọ̀bù. a ṣe kà fún ẹ. bá mi mo ṣe kà. olórí burúkú ni ẹni wọ́n kásìtà wa. Ah, wọ́n sọ fún àwọn èèyàn inú ọgbà sọ fún ọgbà ọmọ tèmi ṣúbì ni wọ́n ṣé wọn ló máa ṣàlàyé fún ọ pé ṣúbì ni wọn ni wà sọsọ wọn pé àwa àwa ń bo iṣẹ́ tá à ṣe ni àwa ń jáde tó sì gbòòrò ọmọ ẹlẹ́wọ̀n làwa àwa máa ṣe táwa máa lọ sẹ́wọ̀n àwa dé ìyá ẹ̀ ti máa pa ẹ̀kọ́ sẹ́tù máa bí mi. ọlọ́run bá mi. ilé kọjá ilé tọ́sà gẹ̀rẹ́ sọ́dọ̀ yín bàbá ilé tọ́sà gẹ̀rẹ́ dàpẹ́ gbà mí àwọn bàbá lè sí rèé bàbá ah! bàbá lè sí rèé gbà àwọn símù bàbá bàgó nígbà wọn láàdì nígbà wọn bá bàbá ẹdá kù wọn parọ́ mọ́ mi bàbá. ara àwọn ẹjọ́ tá a sọ fún ẹ náà ni. ṣé mo ní sọ ni ṣé mo ní sọ ni ṣé mo ní sọ ni ṣé mo ní sọ ni lójú wa ń tì. ìjà wẹ̀rẹ̀ gbà. ọ̀rẹ́ fún ni wọ́n ti. ẹ̀jẹ̀ fún àná ojú mi o. yìí. ìjọba ìjọba ìjọba. tọ́lọ̀ ń wọ̀. Bọ́ báyìí. Sàlá bọ́ báyìí, bọ́ báyìí, bọ́ báyìí. Bọ́ báyìí, bọ́ báyìí. Kí ló ṣẹlẹ̀? Níbo nìyẹn? Tí mo wá bá ẹ ń lé ẹ ni. Ṣé o mọ ibi tó wà yìí? Ṣé ní ìjọba tó ti ń ta agbó ni? Wá ájà. Wọ́n máa tíyèsí mi káàkiri. Èmi ò ráyè mi ò gbọ́ English o. Èmi ò gbọ́ rárá. Wá mọ nǹkan tó ń ṣe o. Kí ló ṣẹlẹ̀ gan-an? abalẹ̀ náà. níbo ní ìrajà ń bì. ó jẹ́ bí o bá kó gílọ̀fù sọ́wọ́. ọ̀dà mi jọba ó mọ rí o Adams Dawuda oyin ẹwọ ní ìjọba lè jò. nsọ́hún. ẹ̀wù ńlá. kò ń ṣe wá dúró àwa. ọmọ kò ń ṣe wá dúró àwa sẹ́. ọmọ yàbúrò ẹ̀ ní. àbúrò ta ni. bàbá ọkùnrin ṣe àbúrò ni. kúrò lórí ojú bẹ́ẹ̀ sí ẹ̀. ó bẹ́ẹ̀ ẹ bá wí wọn bá. mo bá wí lọ́wọ́ náà ló dé. adam ṣe òun wáìnì mi ni. àpá wá ṣe àwọn tó ju ilé wa bẹ́ẹ̀ náà ju ilé ṣé òun ò lọ́wọ́ ni kí ló pè é ló ń gún ẹ̀rọ wọn náà ọ̀gbẹ́ni àbòsí nìkan tó ṣe ń sí ẹ àbòsí nìkan tó ṣe ń sí ẹ ṣé ìwọ lè sì máa sọ fún pé ṣé kò mọ ìjọba ó ti ṣàbòsí ayé. bá wí lọ́wọ́ oníkó kú omi ṣọwọ́ kó ti ṣó pé bẹ́ẹ̀ orí ẹ̀ wà ń bẹ̀. sànù mi. Ah, ah, ah, máa nù ẹ o wá o kọjá àbáwí o kí ló ṣe ẹ gan kí ló gbé inú ẹ wá aṣọ gbé ṣìgìdì mi ni jẹ́ kí n san nǹkan fún ẹ gbogbo nǹkan tí ò bá òun kò gbé mi inú ayé àwa gbé twenty mi ìyá ẹ̀ one to twenty ẹ bá kà láti ibi dé mu ṣì ò dúró. ìhà fọ̀. ò ń fọ̀ o ajé mi ò fọ ṣé ìwọ ilé. a ṣe nǹkan fún ẹ. jẹ́kọ́ náà mi nà. ah kí ló ń ṣe wọ́n bọ́ọ̀ì. transformer mi. ṣáájú àlàyé tẹ̀sán ẹ̀. àlàyé àlàyé ah, àlàyé àlàyé wọ́n ti èmi o wọ́n máa ń dùn mí o. kí ọkọ máa wá sábẹ́ tẹ wa kó máa mú yín lọ́wọ́ dání tẹ bá ń ṣe nǹkan wọ́n máa ń dùn mí o. àdàmú ó dàgbẹ́ ní ẹ ṣe èrè ṣá o lè wọn ọ̀nà ẹ ṣe àdàmú ṣàlàyé lóun sọ pé sọfẹ́ lù ẹ ní ṣáà lè lù ẹ ní. ẹ lè pariwo náà. ẹni ẹ ṣe wá ń jọba yìí. ẹ lè sọ̀rọ̀ náà níbo ẹ máa fún wa lóhùn. kò sí gbẹ̀gbẹ̀ bí mo ṣe wà yìí máa ṣàyàn pa anytime ni mo lè pààyàn. olóṣèlú orí àwọn ẹn góòlì ọ̀gá wa ń bẹ̀rẹ̀ lè tura wọn lọ new boss and boss àwọn ṣàyẹ̀. àtẹ̀bọ́ ní gbogbo náà jọ. àlàyé máa ń dè mí o ó máa ń dè mí o kí ọkọ̀ máa ń mú yín lẹ̀ nǹkan tẹ́ bá ti ń dì wọ́n máa ń dè mí o ẹ̀yọ́ mọ́ mi ẹ̀ fọkàn balẹ̀. mo máa pa. ẹ fọkàn balẹ̀ wá pa. mo máa ṣọpa. sẹ́rí ádámù tẹ́ ẹ wò yẹn. aláwọ̀ ọba mi fẹ́ gbé yín débẹ̀ lẹ́nìyàn ni kò ṣeé pa. ajé gbọ́dọ̀ bá pa máa béèrè lọ́wọ́ pé kí lè ta máa wà bójú ogun ṣe rí nìyẹn o ti ń gbọ́ wọ́n ní kọ́ńtì bá ń jagun wọ́n máa sọ fún ẹ pé àwọn aráàlú ló máa pa wọ́n ní wọ́n pa president ẹ má jà pa nọ́mbà wọn àná ah. má jà pa. alẹ́ máa pa. Ọlọ́run mami kí ló ṣí ẹ wọn ní kó bá pa nọ́mbà wà ló máa pa ṣo fẹ́ plan fèmí náà ni wà máa pọ̀ nọ́mbà wà lè lọ ẹ̀kọ̀ọ̀kan káì káì. Yes, ma'am iná mi kan wọ ẹ lágbára Ọlọ́run Ọlọ́run máa bá mi bù sí àpò ẹ bó o ní ṣíṣe o ní ṣirin gbogbo bó o ṣe ń ràn wá lọ́wọ́ yìí Ọlọ́run ò ní gbàgbé ẹ kó wà ní ìfìgbà kankan wówó tí lágbára àti lọ àti bọ́ ẹ kò ní ṣòro o ṣe bàbá mi o ṣe ìyá mi. ọmọ yẹn má máa dúpẹ́ ah, ah. ẹyin ìyá mi ni mò ń ṣe nǹkan fún náà. torí ojú ọmọ tó mọ̀ ni. báwo ẹ̀yin wọlé ló ń tì í mo fẹ́ sí o máa pálẹ̀ sẹ́yìn àmọ́ wọn náà gbọ́dọ̀ pé o tó bá dẹ̀ ti dé kò tilẹ̀kùn kò kí àwọn ọ̀la fún un. ó dàrọ ma yes ma. kí ni wọ́n sọ báyìí nísìn. wo wo o ti káńsù ráìdì mi jàre. Ah. kí ni nǹkan ṣe báyìí. ẹ mo ń wò bóyá kò sí mi síwájú bóyá mo máa rí bike or something tó máa dẹ̀ gbé mi délé. <laughs> àdúgbò wa àwọn tó pé lọ́sọ̀ọ́ gan kábí àmọ́ kó fújà wọ́n á yọ ọmọ lẹ́yìn ká tún máa máa sọ̀rọ̀ alẹ́ à ẹ̀rọ onílé lọ kí ni o fẹ́ ká ṣe. Ah, babe ṣé mi ò lè sùn bíbà yìí ni. bíbà ẹ fún ah, ó ò lè sùn lẹ́lẹ̀. kílẹ̀ tí mi lè sùn lẹ́lẹ̀ ò ń sùn mọ́mí sùn àbúrò ẹ̀ ń sùn ó wà òkè sùn mo máa wà òkè máa sùn pẹ̀lú mọ́mí má wo orí kò sí kankan jẹ́ ká lọ. ìfẹ́ lélẹ́yìí o kì í ṣe nípa owó níní kì í ṣe nípa ẹwà níní ìfẹ́ lélẹ́yìí o. Kọ́lá. èmi ló yẹ. jọ kí ló kí ló ṣe ẹ náà tó pa aago láti àná. yọ irú ìrìn òṣìwò lórí lẹ́sẹ̀ iná láti àná kó má wọlé dì sí ẹ ọ̀dà mo lọ tiẹ̀ tí wá dé báyìí mo lọ sí débi o ti lẹ́tọ̀ sí ilé bẹ́tà Bukola obeta bẹ́tà wo tó bá pẹ́ kó tó wọnú lé wa wàá rí mi wò bí ràn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ onírìn òṣì lẹ́sẹ̀ má bọ̀ má bọ̀. abẹ́ máa rí mi. mọ́mí kí ló sọ ma. ọlọ́run ti dé tòsí ni ah. kọ́mọ wà kó dẹ̀ kú oní láti àná onífọ́ọ̀nù ẹ̀ kú ò chájì fọ́ọ̀nù ò ṣe kankan ó dẹ̀ fi ìyá ẹ̀ kalẹ̀ sílẹ̀ ó jẹ́ kí n máa gbẹ́mí sókè. Ah, ó surprise mi ọ̀ torí mo mọ̀ pé kò kì í sùn ta. my mommy. ẹ ẹ fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ jàre arìnmáàdàrú onírìn òṣì lẹ́sẹ̀ irú òrìn wo nìyẹn ó dẹ̀ kú òun lẹ́yìn láti àná ní ẹni abílẹ̀ òkìrí ìrú ó wá kú òun lẹ́yìn yẹn fóònù ẹ wá kú nìyẹn ṣe bóyá kó pè mí yẹ kó lo fóònù ẹlòmíì kó fi pè mí pé màá mi o mi nílé wálé àbí. ẹ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi tó wá ṣe birthday surprise fún mi mo lọ mo dẹ̀ rí pé ilẹ̀ ti ṣú ẹ̀yin náà lẹ ní ẹni abírí òkè ń rìn ìrù mhm. mo ṣe ní pé kí n sùn ní ìdẹ̀lẹ̀ drive alẹ́. ẹ ò wá rìn ìrù báyìí. ẹ eh, mo jíde ni òun mi. o jíde jíde lélẹ́yìí àná ò wá òkè ò wá òkè rárá o wọ́n wọ́n jọjọ torí ọlọ́run mi ò lè torí bí mo bímọ kí lápá tẹ́sán o kí ló dé mi ò fún ìyá mi lápá tẹ́sán náà òkú òní látà ló fọ́ọ̀nù ẹ̀wá kú kí ló tó lè ṣáàjì fọ́ọ̀nù ah. àbí kọ́ ló fọ́ọ̀nù àwọn ọ̀rẹ́ ẹ̀ pè mí. Mummy, I'm tired. I want to freshen. Orúgi dáhùn ni. Mo bí ẹ́. Abẹ́rẹ́ jẹ́ disco. Wáwá torí ọmọ ọlọ́wọ́ bẹ́ẹ̀ jókòó yẹn. Ah. Láti àná tí wọ́n ti pamọ́ yẹn, lọ́mọ yẹn ti gílé ìbẹ̀rẹ̀ láàárọ̀ tó wá jókòó. Richard, what's up? Thanks for the care mú mi mo fẹ́ lọ sọ́wọ́ orí ẹ̀mí ẹdẹ nìyẹn ọmọ yín tẹ̀ ń walẹ̀ tì. ọlọ́lá gíbi tó lọ ni ah. onírìn òsì lẹ́sẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah, bóyá kí mi yẹn wà kájú àbá kan. ó ah, gbọ́ nǹkan tó sọ ó kí ẹ ó kí ẹ dáadáa bóyá disco kan lọ́dọ̀ láwọn ti jó bí ẹni máa kú tán ti dànkàn àyà ó mọ̀ pé òun àtàwọn ọ̀rẹ́ wọn láìkì wọ́n máa ṣe fàájì ó dá bọ́lá kílọ̀bù kan lọ́tún gbéra wọn lọ lánàá tó rẹ̀ tí ò sùn tààrà mọ́júmọ́ àárọ̀ yìí wọ́n fọkàn rẹ̀ balẹ̀ gàrẹ́ kò sí nǹkan kan ọṣẹ ọkọ mi ojú ò ní mama mori oo oh, mama mori mama mori oo oh, i'm falling in love love is like a spirit the spiritual gift of love is the only type of love that fulfills the deepest longing of our hearts. I'm in love, eh, I'm in love. Ah. <laughs> kill it tó ń smile? Oh, mu omi ẹni, kí ló ṣẹlẹ̀? Bukola. Yeah, Richard. Nǹkan tó ń ṣe mí ojú mi lọ. Kí ló ṣe? <sighs> You see, you know, looking at you alone, made me remember so many things. The past. Ṣé mo pé ọ̀rẹ́ àti kékeré lè mi àti Yeah. And uh, we've been together for a long time. And looking at you, tí mo dé, you're just looking more beautiful every day. Thanks for the compliments. And you are not bad as well. Thank you. And um, you know, our parents, they've been friends for a very long time. And um, we wish it over our parents to méjèèjì. They want that family bond to continue, to get stronger. And um, they want us to build our own family too, just like they built theirs. And, Mobi, gbogbo ìgbà tí mo wà ní state tí mo sì máa pè mí wọn mú akátá wá fún mi o ìyàwó ẹ̀ wà ní Nàìjíríà and all that mo pé it is something I have always wanted it is something I am so happy to come back home to come and see you and getting back to Nigeria I am not disappointed as always ọmọ ọmọ àwọn oníwèéká grant wish àwọn parents wa bàtìgbà tí mo ti dé. Our uh, body tí tó for me. doesn't look like doesn't look like what I want ṣé mo dáa tó lọ́mọkùnrin ni àbí <laughs> mo look like any to live, fair or what. oh come on she don't say that Oh ò ní mìíràn yìí o oh, ò mọ bó ṣe fáyìn yeah you are not bad hmm. ọgbọ́n tó jẹ́ pé tóbìnrin báyìí tó máa gbé ọkọ mi ni mo fẹ́ kí lè jẹ àlè gan mi ò fi ọkọ mi ni mo fẹ́ kó jẹ ọmọ ọlá ni ẹ bí ẹ sínú ọlá ọlá yọ lára ẹ̀ but nǹkan tó sọ yẹn náà ni mo fẹ́ kó jẹ́ ká padà sí pé ọ̀rẹ́ àti kékeré láti jọ ń ṣe mm-hmm. family friends ni wá in fact mo ti ń bí ẹbí ẹ̀gbọ́n mi ṣé mo pé àjọṣe kékeré ni mm-hmm. so mo ti mọ̀ gbà ah, feelings di mo ní sí feelings ẹ̀gbọ́n ni. Mm -hmm ó jù mí lọ kékeré náà ni hmm. síbẹ̀síbẹ̀ ni kò tún ṣe lé bá. ìbò ṣàwọn pé mo jù ẹ lọ. ẹ mo gbà <laughs> so èmi ti wá wò pé kí wọ́n mú ìyàwó wá kémi náà mú ọkọ wá ká jọ build relationship tiwa family friends wa kó dẹ̀ máa lọ smoothly but ti fífẹ́ yẹn no no. Kọ́lá. Yes. Ọmọ hmm, hmm. pé Yorùbá máa ń pa òwe kan. Hmm, ìbá máa ń sọ pé ìṣúta tí mo tipẹ́tipẹ́ wọ́n máa ń sọ pé bẹ́tà ju áńgẹ́lì tá a rẹ̀ rẹ̀ hmm. náà ó ní pé kí ìwọ lọmọ kọ wá kémi lọ mú ìyàwó wá you know I've not been in Nigeria for a very long time. ìwọ tí mo ti mọ̀ in and out tó mọ̀ mí in and out à ń mọ́ra wa dáadáa I know what you can do you know what I can do kíkọ wá lọ mọ́mọ kan tí mo mọ irú tó ní tí mo mọ orílẹ tó ti jáde tí mo mọ nǹkan tó lè ṣe fún mi no Bukola kò lè work let us grant our parents wish I've loved you for a very long time I can grant you wish be my woman torí ti tiẹ̀ ni mo ṣe wá sí Nàìjíríà and you know that. Hmm. Richard kò lè work. I heading to the top so wá jẹ́ bàbá God torí family, yìí pọ̀ dem think say I give up rárá I no fit stop afana ib ọmọ our market ọmọ mata table one two bàbá God like animal gbàkó jẹ́ you dey low when I'm loaded. sẹ́ lẹ́yìn fẹ́yà ju àbóṣe dá padà o fẹ́ jù síbẹ̀ tó yá jù sílẹ̀ padà. ah ike lásán. irọ́ mi ò mọ̀. àlàyé jẹ́ ń ju kéénu kíní kí n máa mú ké lọ sẹ́fẹ̀ jẹ́ kéénu. ìjù síbẹ̀ kò bá a lọ ń gbà yẹn. sórí ẹ ni mo dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ o tún sọ pé fún o tún sọ fún mi pé o fẹ́ jù síbẹ̀ ṣo fẹ́ kú ni. ẹ̀gbọ́n ọmọ òdua àjọ ni gbogbo wa káàárọ̀ òjíire èrè kan náà lájọ ń sọ lẹ́nu ẹ já mọ appreciate ara wa ẹ sáà láwọn àbókí wọn ṣe wọn ń jáde tán fúnra wọn kí ló tàwa máa ń jẹra wa lẹ́sẹ̀ kàkàkà jáde tán fúnra wa kí ni tí ń fi sìn. a ó ṣe gbé mi ah. débẹ̀ ni ọmọ òdua kan náà ni wá ah. ó jẹ́ ká máa ranra wa lọ́wọ́ ṣòrípá yí ẹ̀ ti ràn sọdípá yìí yẹn ti rú tí wọn bá mọ̀ pé ọmọ ọdún àkọ náà ni wa sọjọ kò lọ máa gbé àwọn àlàyé yẹn débẹ̀ kò máa sọ fáwọn àlàyé yẹn pé àwa ń kọ àwa máa ṣe ṣúbì ní ghetto kò lọ máa jẹ àwọn àlàyé yẹn níjọ́ tó wà ń ju àbí. ẹ̀gbọ́n wàhálà ẹ̀ sì ń wà ń lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ sì ń bẹnu yín láti gbà ẹni kó lè ọ̀sá ọ̀sá ẹni ó ti sọ wọ́ọ̀lẹ́ ó ti jù lẹ̀ nígbà tẹ́ padà mọ̀ pé mi mo na páàsì yín gbà wọn tásìrì yín tú nọ́mà nàmà tẹ́bíbọ̀dì mọ̀ tán rídìí yín ṣé bẹ́ẹ̀ nà mí ẹ bẹ́ẹ̀ pa mí oṣooṣù lẹ́bí nà mí ṣé mo subscribe yà ní láìṣe síkìn ẹ ti nà mí ẹ mi lọ́wọ́ rí ẹ ti nà mí tó yẹ pàwọn èèyàn fídíò mi ń tẹ́ǹdì káàkiri wọ́n sì ń lé ní orin bari kí èsì ààyè ò mi kàn tẹ́ǹdì káàkiri nígbà tẹ ṣe mí léṣe ẹ̀gbọ́n ṣé wọn sọ ẹ̀yìn báyìí kọ́ ni yóò máa rí lọ o mo sì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn náà mi káàkiri sẹ́fẹ̀ pa mí lọ́dọ̀ rí ike ẹ̀sìn drag ike sẹ́fẹ̀ máa ké lórí ọ̀rọ̀ ké ni sẹ́fẹ̀ wà UK tẹ́wà ok ẹ̀sìn máa bọ̀ nílé ẹ̀gbọ́n àkọlọ́fà. wo bí wọn nà mí wọn nà ta kúrè àti ìnù ẹ. ẹ múra jẹ́ kó kórúkọ yín sára àdá kan fi gégi kó ṣubú ọ parí ti yín bàjẹ́ nu. ẹ̀gbọ́n fi hàn lẹ. wọ́n bì wọ́n bì ó ṣe ayé máa bàjẹ́ ni sọfẹ kú àfọfẹ lówó. bẹ́ẹ̀ ló máa ń fún aláyé yẹn nìyẹn. sọfẹ kú àfọfẹ lówó. tẹsán ṣúbì ní gẹ́tù àbí. ẹ olóńsọ má wọrí ọwọ́ tẹ̀yà ẹ ìwọ eléyìí eléyìí ìwọ fáwa ìwọ ló mú pàṣà wa lẹ̀ fáwọn ìyẹn. ìwọ wà á small bill láì máa sọ fún ìjọba kan jẹ́ ìpa ẹ̀ fúnra nínú ọ̀yẹ́ mi ò láìkì nínú ọ̀yẹ́ mọ́. bọ̀m̀bọ̀dé sẹ́fẹ́ pa mí ni wọ́n rán yín sí mi ni táyé lè rán àǹtí ẹ níjọ́ yìí o sẹ́fẹ́ ni ẹ fẹ́ bà tèmi nínú ghetto wa nínú premises mi nínú community mi ẹ wọ́n wọ́n àkùwà sẹ́lẹ̀ náà ọkọ ẹ má bínú ẹ̀yin náà wọ̀ ọ̀nà ńgbà tẹ́ ẹ̀ ń bọ̀ ẹ má bínú. máa ṣe fíìmù fún yín èmi náà wọ̀ ọ̀nà ẹ fẹ́ mọ kọ́sàn mi ẹ mọ ẹ mọ yẹ́sì tí mo ti ń wa tírọ́ọ̀kì inú bí sá ọkọ̀ jáwé èmi ni mo máa ń fi tírọ́ọ̀kì mi gbáyàn èèyàn gbá mi rí ah, ẹ jẹ́ àmọ́ tá ṣe o. ẹ wá ẹ wá ẹ wá ẹ jọ mò ń béèrè èèyàn ní ibi báyìí ẹ ń béèrè yàn torí ẹ fẹ́ pààyàn ẹ fẹ́ pààyàn kẹlẹ ìbàrẹ èèyàn tẹ́ ń wá bí ah, nígbà tó bá pẹ ní ìtọ́jú bá ti pélé lórí pé ah, ìkólé àbẹ̀mẹ̀ yẹn kàn ni ah, ẹ̀ ń wá nígbà ìwọ crowd talẹ̀ ń wọ ẹja gbọ́ tẹnu yín. kí lẹ wí. kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ ni. bólà ń tirú tírọ́ọ̀kì wa kí ni nǹkan tẹ̀ ń ṣe. ẹ má bínú. tẹ bá ń sọ̀rọ̀ ẹ ó ga báyìí ó dúdú olómi díẹ̀ ó fine gan báyìí. ó fine àdírẹ́sì yín ń jọ ọ̀rẹ́ mi àmọ́ ọ̀rẹ́ mi tẹ́mi mọ̀ yọ fine eh. starboy lọ̀rẹ́ tèmi. ah starboy náà ni mo ń sọ. ẹ ní kure ah. báwo lẹ fẹ́ ṣe tẹ fẹ́ mọ bàbá Ayọ̀mídé rí ní Canada starboy tèmi dayọ̀. no tó ń ti tírọ́ọ̀kì mo ń sọ Canada kọ́ ló wà ibi báyìí ló wà. starboy tó wà nù bí. bẹ́ẹ̀ni oníwájẹ́ tèmi dayọ̀. bẹ́ẹ̀ni ó ti sọ fún yín ẹ fẹ́ kí ti yán dayọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sí gbogbo àwọn ọmọ tágbẹ́ni ẹ páàkì ọkọ̀ yín síbi ìbẹ̀rẹ̀ tẹ̀lé mi màá mọ̀ drive lọ wájú kẹ́ mọ̀ bọ̀ lẹ́yìn mi tẹ́ bá pẹ́ tí wọ́n bá mọ̀ pé mi àti yín lajọ́ rìn tọ́ bá hijack yín. ẹ má bínú. wọ́n lè hike yín nu bíbí ìgbà hack Instagram page. ẹ dá mi lò ẹ mọ̀ lé mú kẹ́ tó pàṣẹ ẹ lé mú ẹ lé mú ẹ páàkì ìgbẹ́ ẹja lọ ẹja lọ ẹ mọ̀ tẹ̀lé mi ká lọ ẹ bù mí so tọ́ bá já yín lẹ́yìn mi nínú ghetto lẹ́mọ̀ wá tọ́ bá já yín lẹ́yìn mi. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ọkàn mi máa bá lọ. àwọn ọkùnrin àwọn máa ń wọn nínú pé kan tó ti rọ̀ náà tún kọ́ ọ̀rẹ́ mi Starboy Starboy sórí ń dùn ọ̀nì sọ̀rọ̀ àlejò ọ̀làlejò ah, ọmọ ilé ọ̀rẹ́ ni o ìfẹ́ kílẹ̀ ọ̀rẹ́ bí mi ni ó yẹ fi wọ́n lẹ̀ ni o táwọn náà máa dúró tẹ̀mítà tẹ̀mítà ìwọ tó ọ̀rẹ́ ọ̀dà yọ yìí wáyé ojú sálejò jọ. mo padà bọ̀ mo padà bọ̀ sí mo bọ̀ sí. Ah, ọ̀ ń bọ̀ padà ọkọ̀ òlu ń pè ọ́ ọlọ́run dífá lọ bíbà rẹ fọnre bí ọba fọnre kìí ṣe ọkọ̀ òlu náà lọ́padà jíṣẹ́ fún àbí kí ni sọmọkùnrin náà ọbẹ̀ ṣiṣẹ́ kú. ọ̀sán fẹ́ràn kọ́ ọmọ ṣẹ́rú slave human being wọ́n ń pè ọkọ wa gbádùn mo sọ pọ́ ń bọ̀ ẹni tó rùkún ni ọbẹ̀ lọ dìrí bẹ́ẹ̀ rù ọmọ wèrè. ẹ̀yin gan lẹ yẹ kó dúró ká ní pé mo ṣe ń sábẹ̀lẹ̀ yìí náà pè sábẹ̀lẹ̀ yóò ti yà ẹ wá ń pè ń tiẹ̀ dayọ̀ ṣé tẹ́lẹ̀ ìdayọ̀ báyìí. ọ̀hún wọ̀ ọ̀rọ̀ ẹ̀ dayọ̀ uh-uh. ọ̀rọ̀ ẹ̀ ti dayọ̀. lọ́rọ̀ ẹ̀ fi dayọ̀ ẹ̀wọ̀ ẹni tí ò ní stamina ẹ̀wọ̀ bí ṣe ń rèdí lọ kò yóò ṣubú kọ́lá mọ̀ jẹ̀dẹ̀ ó ṣubú dànù kẹ́ni náà mọ̀tọ́lá máa lọ sẹ́yìn lẹ́rù nínú ẹrù tí ń kó lọ́nu trọ́ọ̀kì báyìí tó ṣubú tó da everything nù tẹ́yìn náà dànù mọ́ lọ́mọ yá hẹ́yìn èmi mọ̀ wàhálà yín ti pọ̀ èmi náà kàn wà pẹ̀lú yín mọ́lá adájọ́ lọ́bẹ̀ yín irọ́ ẹja àdúgbò mi tẹ bá wọnú bẹ̀ àwọn géni lórí géni lórí wà nú bẹ̀ Jesus àwa tá a ti rẹ́jísítà ni wọ́n lè gé lórí mọ́mọ́ mọ́mọ́ wà pẹ̀lú yín kí fi secure yín mọ̀ ni ẹ mọ́ gbọ́ promoter dem don dey call secure secure secure mo jókòó tí yín kí fi yín ni eléyìí kẹ eléyìí tí ò ní lẹ́kùn ní detroit ẹ̀wọ̀ ẹ̀wọ̀ olóòtú fẹ́ẹ́ rí dànù ẹ̀wọ̀ sọ̀rọ̀ eléyìí dayọ̀ sọ̀rọ̀ eléyìí dayọ̀. báwo ni bùkúbá. mo wà òkè. kí ló wẹ̀ kí ló wá sí. Ah, ah. kí ni kí n fi ọ̀fà yìí. má wọrí mo wà òkè. no ah, o wà òkè jẹ́ kí n bẹ ra bí bọ́tù wọ̀tà tútù tàbí kóòkì tútù ló wà ń bíbáyìí ọ̀ṣà àdìpọ̀ jù ní bíbáyìí <laughs> so wà máa ń ná dáadáa no mi ò feel like mi ò ṣàlejò náà tí má fẹ́ mọ anything má jẹ́ kó mọ̀. kí ló wá ṣe bí bí mo wá ṣe bá òun irú question òun rè ìwọ ni mo wá bá. ìwọ ni mo lọ wá bá mi bá. ẹ ẹ nà ọ ah, ọkọ mi ni ẹ nà ọ ṣé mo máa gba lẹ́tà kí n tó wá kí ẹ ni. Ah, mo gbé nǹkan tí mo fi sọ wípé bíbà bí ó ṣe rí pé wàá lè wọ bíbà wá tó pé fẹ́ wá kí mi wàá dẹ̀ ti pè mí kí tí wàá rí ẹ ní ibi tó bá wà. mi ò lè gbẹ baby i'm fine ó ní kí wọn wojú ẹyin Dayọ̀ hmm? ṣé mo ṣe ẹyin kò ṣe mí. kí ló wáá dé tí mo ti ń gbẹ láti bíi three days o ò gbé kọ́ mi mo tẹ̀ tí mò ń gbé bóyá tó bá busy tó bá ṣe tó yẹ kó pè náà ó ò pè mí torí ẹ̀ mo ṣe ní pé kí n wá bèbà kí n wá wò pé bóyá mo ṣẹ̀ ẹ́ tí mi ò mọ̀. nǹkan mi ò ní parọ́ fún ọ mo busy lẹ́nu ọjọ́ mẹ́ta nítorí sickness mọ́ mi dẹ̀ sickness mọ́ mi gan ló yẹ kí wá sí ta lẹ́nu ojoojúmọ́ ló fi ń lékún sí sickness mọ́mí ẹ̀ ó ń pọ̀ sí lójoojúmọ́ ni ó tiẹ̀ tún wá náà oògùn kan tó ní kọ́ máa lò léde six five ni ọ̀dọ́ ẹ̀ nìkan lò fún ọjọ́ mẹ́wàá. kílẹ̀ tó wàá pè mí. Ah, mi ò lè pè ẹ ọkùnrin ni mí náà mi ò lè máa fi tèmi disturb rẹ like that so nǹkan tó ń ṣẹlẹ̀ ni so èmi náà pọ̀ pé kì í tètè já máa fún ìgbà díẹ̀ kì í lè sáré fi tu owó yẹn jọ láti fi ra oògùn yẹn fún mọ́mí mi owó yẹn mọ̀ pé six six five ni ní ọ̀nà eh. mẹ́wàá bẹ́ẹ̀ ó dẹ̀ ó pọ̀. ó ṣàtò hundred k. irú irú kò tó kò tó rẹ̀ thousand eh. sixty five thousand. bẹ́ẹ̀ eh, Dayọ̀ ó dàbí pé bí mo ṣe tèkì ẹ o tèkì mi bẹ́ẹ̀ o ah, nǹkan ṣe mọ́ mi òun sọ pé o ò lè máa pè mí o ò lè máa disturb mi nǹkan tó bá ti ń ṣe ẹ́ ó jọ ń ṣàwọn méjèèjì mi mi ò láìkẹ́ o tí nǹkan bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ máa pè mí mi ò kẹ́ ẹ̀ tí mo sọ fẹ́ pé ó sú mi ni ìwà ẹ̀ òun jẹ́ kí n máa rí bíi pé ò love mi ni. Ah. mo ti bọ má bọ. Um, ṣé o ti jẹun. Ah, mi ò tí lè jẹun àtàárọ̀ náà mo ti wà ní ìgboro tí mo ti ṣiṣẹ́ láti fi gáàdà owó ìgbìyànjú nǹkan tó ṣẹlẹ̀ mi ò tẹ́tí lè jẹun fún ẹbí ọ̀pá mi. o ti jẹun by this time ah. o mọ̀ pé okun lèèyàn fi ń gbé tìta ni mo mọ ọbọ nígbà tí ibi ò pa mí mú wa òkè. ebi wo ni ò pa ẹ bó ní italy wà around tó jẹ́ ká lọ jẹun. italy. ẹ nà àwọn kì í lọ́ńtì bí o ó tẹ̀ ní ọ̀dọ̀ ìyá ìbò kan tó wà níbi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti máa ń jẹ àwọn ẹ̀bà àwọn paper plate ìyá Ngozi. paper plate gbogbo yẹn ń sọ̀rọ̀ o ò dé stop náà ọjọ́ òru fẹ́ já wọn nu gbogbo eléyìí èyí tún lèmi máa gbé ẹ lọ tó bá ti jẹun máa fún ẹ hundred thousand kò fi ṣe ẹ náà máa fún lẹ́rẹ́ tán. máa thousand kò fi tọ́jú inú mi. o jẹ́ mi lọ ètò ìjà rẹ̀ kẹ́lọ́ wà kàn ó yá jẹ́ ká lọ má wọrí máa fún ẹ hundred thousand tá a bá ti ṣe tán. ìfẹ́ ọkàn mi máa bá lọ ẹni ò bá wù kó dá mi lẹ́bi. Ah, dákun kíní kan ò yé mi o kíní kan ò yé mi o tábọ̀ ẹ̀ la mọ̀ ọ́ sí sọ tó ń jẹ́ tèmi dayọ̀ ni nísìn káti ẹ̀gbà àgbà pé ọ̀ jẹ́ tèmi dayọ̀ ṣé tiẹ̀ ti dayọ̀ báyìí pẹ̀lú gbogbo owó olóbùkún tó ń kú látàárọ̀ báyìí ṣé wàá rẹ tiẹ̀ ti dayọ̀ báyìí nísìn ṣé wọ́n sọ ń tèmi dayọ̀ yìí ni àbí ìnagijẹ rẹ ni torí tiẹ̀ dayọ̀ tó ń jẹ́ ìnísìn ọ̀rẹ́ ò tí dayọ̀ o ojú kan la sì jọ wa o wọ́n sì kọ orin fún oúnjẹ ta pé sébi tó yẹ ẹ kó wà rè tí mo ti ń tako ẹni pé sí tọ́ílẹ̀tì ló yẹ kó wà kọ́ ọmọ gbádùn aya rẹ̀ ń gẹ̀tò ó tiẹ̀ wá ń jẹ́ tèmi dayọ̀ ọ̀ jẹ́ tèmi dayọ̀ kìí ṣe pírọ́blẹ́mù mi níbo ló ti rí àwọn tó ní lárí tó máa ń wá ọ káàkiri náà tí wọ́n máa fọkọ̀ wá ọ káàkiri tó tún máa fi hàn sakọ níbo ló ti yan orí ìtẹ́ tèmi ò yan orí tèmi èmi náà ṣe àsọmọ òtè látòdì ọ̀run. ń súra pa ṣé kò sọ yẹ ọ̀rọ̀ Bukola ló sọ. ẹ ọ̀rọ̀ Bukola ọ̀rọ̀ Bukola kọ́ mo ń sọ ọmọ bí mo ti ń bọ́rọ̀ lọ lọ́mọ olówó ọmọ tó níbi tó ní ọ̀nà tó wá wá tó fi ń ga. àpá Bukola kò nífẹ̀ẹ́ mi ni ẹ ó kò nífẹ̀ẹ́ mi ni mi mọ ìdí tó fi nífẹ̀ẹ́ mi tó yẹ. ìfẹ́ tó ní sí ọsán náà sọ́ra ìbéèrè tí mo fẹ́ bí ọyọ. ó náà sọ́ra ṣé mi ò ṣe kankan sí i ó kọ́ nífẹ̀ẹ́ mi tó yẹ pé tí bá béèrè kọ́ lọ́wọ́ ẹ̀ nǹkan tí bá béèrè lọ́wọ́ ẹ̀ àti ṣe kí tó béèrè àtúntì fún mi. mo fẹ́ràn bó ṣe fẹ́ràn ara sọ pé o ṣe nǹkan kan sí o ṣe nǹkan sọmọ yìí you do something to the ọmọ ó ṣe nǹkan sọmọ yóò. mi ì ṣe kankan. Eh, ẹ lè gbé o ó ṣe nǹkan sí ọmọ ìṣe ẹ ntọ́ wa ṣe sọmọ ìkẹ́ ṣe sùúrù ayé mi hmm. mímí náà lọ́ọ́ lé babaláwo jẹ́ kán fẹ́mi náà lógún bọ́jẹ́ pọ́dà ni màá rọ́ọ̀bù ẹ̀ jẹ́ káwọn èèyàn máa wé mi náà wà àwọn tó ní mọ́tò kọ́ mọ́ gbé mi náà káàkiri kọ́mọ́ tẹ ẹ̀ lọ́ ẹ̀ lọ́ ẹ̀ lọ́ jẹ́bí mi náà lóko tó dà tó tẹ̀ dúdú àti tèmi dayọ̀ lọ kí ni sọ. mi ì ṣe kankan sí. ọ̀fẹ́ fọ̀nà mi àbí. mi ì ṣe kankan. o ti da well play ọ̀fẹ́ mọ́ fún mi lẹ́jà jẹ́ ọ̀fẹ́ kọ́ mi mọ́ sí ń pẹja màá jẹjà rẹ tó oníjẹkújẹ lèmi ọ̀dà ẹ̀yìn ti lọ bá wọn ẹrù mi dàbá mi gbé. ẹrù wo. ẹrù wo wò di àkàrà ni ojú mi kọ́ ló ṣe gbé ọ lọ ítírì sọ́ọ́ lóòrò oúnjẹ bọ̀ fún mi owó tó fún ọ tó fẹ́ ná gbogbo ẹ̀tọ́ nù ní fún mi pàṣẹ ni. ọ̀hún ló sọ pé kò ń gbé mi lọ sí ítírì even mo mo sọ fún pé kó tiẹ̀ jẹ́ ká dúró lọ́dọ̀ ọ̀ya ngọ́sí tó wà ń bẹ̀ yẹn tó ń tẹ̀bà kí lè fi ṣéǹtì tó kù kó lè fi mi sá. Ah! nígbà tó dé sọ pé ítírì ni ẹgbàá tá a dẹ̀ dé ítírì mo jẹun mo dẹ̀ fi ń bọ̀ àkọ́kọ́ olófẹ́ gbé ọ lọ sí tì ọlọ́fẹ́ jẹ lọ́dọ̀ yangọ́sì ó hmm. sì fẹ́ pa ọ ni wọ́n fẹ́ túnṣe ayé rẹ ó ní lálálá ok mọ̀ wọ̀rí so léde kan ọ̀ságbòǹjẹ wá fún mi. kò sí ọ̀kan lọ́wọ́ mi. owó tó fún ọ ń kọ́. kò fún mi lówó ìwúrà mi tí mo yé débi báyìí mo ní kí n ṣiṣẹ́ díẹ̀ kí n lè fi ó fi sápò. ṣé kébìyẹn wá pa ẹ̀mí kú ni. a ah! máa ṣiṣẹ́. mọ̀mọ́ sí fáǹsì ṣe ọlọ́run o mọ̀mọ́ sí fáǹsì ṣe o kí lèmi wá fẹ́ jẹ báyìí. jẹ́ ká ṣiṣẹ́ lọ. ṣé wọn gbé ọrẹ ṣé ilé ayé iṣẹ́ nìwọ wá ni mo fẹ́ jẹun ó dàn pé one k máa padà jẹun one k tó ní má jẹ mọ́ máa padà jẹun wà dáì mo fẹ́ dójú tì ọ́ ọ̀yà ó kúkú mọ̀ pé tí bá jẹ one k inú ọmọ ọ̀run mi ọ̀yà mo fẹ́ kí inú ọ̀run mi ti ọlọ́run ìgbà tí inú bá bẹ̀rẹ̀ sí ní rún mi tí wọ́n mọ̀ sáré káàkiri ọmọ orogun one k one k ẹ àmọ́ ní one k. apá dìde jẹ́ ká lọ ṣiṣẹ́. bakasiba dawẹ èmi mọ bakasiba ni dawẹsika èmi mọ ngbà tó fi mi sakọ bakasiba ni èmi mọ ngbà tó ń segin ni ọdún àpapọ̀ kìlọ̀ mọ̀ yìí o bakasi bakasi dawẹsika wà láyé. kúrò wájú ẹ o ọjọ́ o. ẹ. mo fẹ́ gbọ́sọ̀ mọ́ kó o lálẹ́ yìí. wà á ṣeré. mo rẹ̀ kó mọ̀ wípé àtẹ kọ́kọ́kọ́ lẹni tilẹ̀ kẹ̀kẹ́. ṣé ìjọ ń bù fún ẹ ah. tó o bá kì í mọ́lẹ̀ wàá ròyìn fún mi lọ́la. yóòbá. lọ́wọ́ gbọ́sẹ̀ ò lè kí yín o <laughs> máa dání lọ́rin dání tó bá délé. ó tọ̀. máa lè dání lọ́rin mọ́ mi tó bá délé. wàá dùn náà máa ní wàá fi síná máa ní wàá gbà síná máa ní sẹ́. yéèbà. yéèbà. bùsọ́jú. ọlọ́run gbàgbé ó jì. torí tó bá kọ́ wọn yẹn wà nígbà ṣẹ́ èwò wà máa kàn sí mí bẹ́ẹ̀ ni gbà bẹ́ẹ̀ ó ta ó ta lẹ́nu àṣírí àṣírí ó pọ̀ àwèrè voice wèrè jẹ́ ọgbà àwọn danlọ́rin náà mi tọ́lá dé à ń dún náà máa ní wọ́n fi sí náà máa ní sẹ́wà gbá sí náà máa ní sẹ́ lọ́ṣẹ́ èwò ló ń kí yín o gbàgbé òjì ó pọ̀ lẹ́bi iyẹ̀pẹ̀ mo ń bọ̀ wá báwọn tiẹ̀ òun wò mí jẹ́ ìlẹ́nu wá wọ̀rì mò ń bọ̀ jẹ́ ń tó báwo ni àbúrò ló ń jẹlẹ ṣó ń ṣà àmọ́ ṣà o òun rìn ṣà ẹ̀wọ̀n pé kò ṣe é dúró ṣà a máa bẹ̀rẹ̀ ṣá ni. wàá ṣeré ọmọ ni àǹtí mi nǹkan àwọn náà wà ó bá mi kí wọn. ẹ kì í tètè mú tajérò. ó dà tó bá ń ṣe pé òṣìṣẹ́ máa fún ẹ ní nǹkan tó lè bù sójú bọ́dí mi fẹ́ kó lọ dànù tó bá dé bó ṣe lọ lọ́nà kó bá lọ dànù you know báwo ni. ìyá alájẹ ọmọkùnrin tẹ kí n sìn ẹ kí bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ rí ṣẹ́ẹ̀ rí léètì ni àbúrò mi ni ọmọ àǹtí mi ni ìyá ẹ̀ àtèmi tẹ̀gbọ́n tábúrò ni wá ìyá kan náà bàbá kan náà ló jọ bí wa. pẹ̀lú bó ṣe fáìn tó yẹn ó ṣe wá jẹ́ irú iṣẹ́ tó ń ṣe nìyẹn ṣé kò kàwé ni iṣẹ́ ìdọ̀tí ló ń ṣe yẹn. ẹ dá padà níbo iṣẹ́ ìdọ̀tí kẹ̀ <laughs> ẹ gbà mí iṣẹ́ tó ń ṣe yẹn bàbá iṣẹ́ ló ń ṣe bó ṣe rí tó ń jẹ́ bọ́lá bọ́lá yẹn àbí kílẹ̀ ń pè iṣẹ́ gidi ló ń ṣe bó ṣe ń ṣà wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn tó bá gbé lọ síbi tó ti máa lọ bá wọ́n báyìí àbí kí lẹ́ bá fi wọ́n yẹn tó bá rí owó tó máa ń pa ń díẹ̀ láàrin oṣù kan iye tó ń pa báńkà mi ò gbà. bẹ́ẹ̀ ni mi ìṣeré oníṣẹ́ ìjọba mi ò gbà ọmọ pẹ́rú wọn sìn kàkẹ́lò mi máa wáṣẹ́ kiri táwọn àwọn òrìṣẹ́ lòun ṣe ń ṣe nǹkan tó ṣe yẹn ẹ̀rọ náà wọn kọ́ wọn máa kà á káwọn máa rìn káàkiri wọn ẹ̀jẹ̀ fún wa lówó tọ́wọ́ wọn ò gé tẹ́sẹ̀ wọn ò gé kò sí ẹ̀kọ́ téèyàn ò lè ṣe ń ṣe eléyìí ò ṣiṣẹ́ ìdọ̀tí iṣẹ́ gidi ló ń ṣe tó mọ́ àfun pàápàá òun ló fi ń bọ́ rẹ̀ ló fi ń ṣe fine boy òun ló fi ń tọ́jú àǹtí mi àtàbúrò ẹ̀ náà. ẹ wo ẹja sòótọ́ ọ̀rọ̀ iṣẹ́ yóò bí fìtẹ́ ó fún ìkọjá iṣẹ́ tó ń ṣe yẹn. ṣé kò lọ jalè òní irú yín lẹ máa ń jẹ́ kọ́kùnrin lọ ṣe nǹkan tó yẹ kó ṣe tóun tọrọ kò jẹ́ kó bí fìtì. ṣé kò kàwé ni yẹ kó máa tẹ̀ èló ló fẹ́ máa. bẹ́ẹ̀ ni kò lọ́rọ̀ fámìlì mi ah, mi láì ẹ̀ ojú gbẹ́ni kò lọ́ọ́ ràn fámìlì mi náà ṣé kí n bu nǹkan fún ẹ kó bu sójú ní wẹ́dà ìtútù òun gbà wẹ̀. Richard. Mom. Richard. Mọ́mí. ẹ̀yin ọmọdé ìsìn ẹ̀ ẹ̀ tiẹ̀ ní patient rárá. Why are you worried? ọmọ mi ṣé wo mọ̀ pé kò ń jẹ́ kí n gbádùn lobìnrin máa ń gbà fún ṣé bí mo ṣe sísírí wò mí mo ṣe sísírí now let me tell you your father odindi two years ló fi ask me out tí mi ò gbà fún but he kept persisting and persisting tí mo fi gbà in fact i was never in love with your father when he married me but at the long run mo fall in love and i'm still in his house. <sighs> kí ló wá ṣe é tó ń worry. ah mom i won't lie to you i'm really afraid because from all indications it doesn't look like um, she loved me at all. But then rántí pé there was a time we went out and uh, we got talking. Ó dẹ̀ sọ fún mi pé òun ò love me rárá that I should not bother myself so gbogbo tí mo yẹ ń jù sí what i'm getting in return is not encouraging at all so maybe the feelings that it might not work because the look of things she's not uh, giving me what i want that's the truth mommy. richard ọmọ ẹni ìbájọ́ ni àbáyọ̀ ó jọ bàbá ẹ o ó kọ mú fèsì wọn ó mú fígàn wọn ó jọ wọn pẹ̀lú wà àti patient at all in fact o oh, ni patient o ti gbàgbé pé obìnrin máa ṣakọ èèyàn mọ̀ sí ẹ ní patient rárá rárá rárá torí pé ó ní pé òun ò lọ́ọ̀fù ẹnìkan ọ̀rọ̀ ẹnu ó dẹ̀ wá lé òun ronú òun kúrú òun ga òun bínú òun ṣọfẹ́ fún ẹ ni ó ṣà ní nǹkan tèmi àti ìyá ọmọ náà tàjọ sọ. So and she has assured me pé àwala ni ọmọ náà Bukky she is my daughter in law in fact she is my daughter now má wọrí ara ẹ o kó lọ lé kó lọ gbádùn ara ẹ kó wà nílé kó máa gbádùn welcome to Nigeria fi yòókù lẹ̀ fún mi ṣebí mi nìyá ẹ. okay mami uh-huh. it's not a problem i will put in my best like you said and i won't disappoint you. is that why you are thinking you are worried. yeah because ọmọ tèmi tí mo ṣe ń jù fún ọ̀tọ̀ nìkan tó ń gbé wá fún mi. má wọrí ara ẹ fi yòókù lẹ̀ fún mi kó lọ enjoy ara ẹ. okay welcome to Nigeria my dear kó gbádùn ara ẹ ṣùgbọ́n. thank you mami i even i'm thinking of going out with my friend. Bukola wow Bukola. yes mami. Bukola. fún mi mò ń dán yín. ẹbẹ ló mọ pé ẹ. ẹ̀mẹ́ta ni. o bá fọ ọjà lójú bẹ́ẹ̀ lọ mi ràn ẹ èmi dẹnu mo bí ẹ. Ah, sure o oh, sure pé mi mo bí ẹ. of course you're my mother. o oh, dẹ̀ níyàá mi lẹ́yìn mi. wá sọ ìdí tí o fi fẹ́ fẹ́ Richard fún mi. there you go again Richard Richard Richard wọ́n mi kò sí kankan náà ọ̀rọ̀ Richard nínú ah family friend ni wá èèyàn tá a ti jọ ṣe kékeré tá a jọ èmi ò ní feelings ń pé mo fẹ́ fẹ́ fún o bóyá ẹ mọ̀ èmi ti léyàn tí mo fẹ́ fẹ́ o mo ní serious date mo ti ní ìfẹ́ àǹtí mi ò pé wá mu wá mọ̀ yín lókun. ọ̀rẹ́ mi tó fẹ́ fẹ́. yes. ta ló ní tàn. Mm-hmm. Tèmídayọ̀ lórúkọ ẹ̀. who is Tèmídayọ̀. Hey. Ah, ló ah Jesus ah oh my God okay. sáré pé nìkan méjì ni náà rí ṣe bù dáhùn ooo eléyìí náà oh my. people dey go come make go pick your call. aunty. Eh, ẹ eh, wo bro not now ẹ jọ bíi next time i'm not in good mood i'm not in the mood at no, all. no ẹ wo bíbá yẹn mo rí i pé ẹ nídìí ẹ̀pù ni náà ni mo lè súnmọ́ yín. kí lẹ fẹ́. mo rí i pé ẹ ní flat tire náà ni mo lè rí i pé ẹ nídìí ẹ̀pù. ṣé lè ṣe ni tẹ́ bá ní extra tire ẹnu boot àti jack mo lè help yín lórí ẹ. ẹ mo ní mo ní mo ní extra tire mo dẹ̀ ní jack ẹ jẹ́ kí n. ẹ ṣe gan. ẹ ṣe gan okú ẹ ṣe gan mo really appreciate yín. is that is that okay? sorry sorry. Is this one necessary? Lára ẹ mú yẹn wá. Ele. Eh, ah. Ẹ jẹ́ kí n bá yín gbé ìwọ̀n bẹ́ẹ̀. Fílẹ̀ fílẹ̀. Ah, ẹ ṣe gan-an. Ọlọ́run àtúntì yín náà ṣe. Mo ti wò pé báwo important place tí mo fẹ́ àbẹ máa wọ́wọ́ yín o ẹ ṣe gbọ́ ọpẹ́lọpẹ́ yín. Careful. ah can you imagine ẹ ṣe o ọpẹ́lọpẹ́ yín lára mi lẹ́yìn ẹ jẹ́ kí n bá yín ẹ̀yin gangan ló ní ìdúró mi this thing is heavy oh my god nǹkan tó tẹ́lẹ̀ ilẹ̀ ṣe kí ni ìwúwo ọ̀nkú. Ah ẹ ṣe gan mo really appreciate yín ọpẹ́lọpẹ́ yín lára mi lẹ́yìn ah, ẹ ṣe gan ẹ dúró oh. ẹ jọ̀ọ́ ẹ má ti lọ. ẹ gbà ẹ má bínú kó kéré o ẹ jọ̀ọ́ ẹ bá mi ah, manage. àǹtí yóò <laughs> lè gbowó yìí lọ́wọ́ yìí. kí ló dé tọkọtọkọ ni mo ti fún yín mi ní cash ní bá ní jù bẹ́ẹ̀ lọ máa fún yín. mi ò ṣe nǹkan tí mo ṣe fún yìí láti fi gbowó lọ́wọ́ yìí nítorí pé èmi náà ní ìyá nílé òde ní àbúrò obìnrin nílé so ẹmọdẹmọ pé ẹ̀yin obìnrin bí ìyàwó àlè ṣiṣẹ́ nǹkan ẹlẹgẹdẹ ní ẹjọ́ ẹ kí n máa lọ ẹ kí n máa lọ. ìyẹn àjọ ìfẹ́ ni mo. things the way I wanna do it. Uncle. Uncle, sorry. Ẹ ká sùn. Ẹ rántí Ah, ah, ẹ ká ẹ ká sùn. Ẹ ká sùn. Ẹ dẹ̀ ṣe ah, Really appreciate you gan. Mo dẹ̀ fẹ́ gba nọ́mbà yín lọ́jọ́ yẹn bọ̀. Bóyá torí pé ẹ̀ ń kánjú ẹ̀ fún mi. Ẹ mú fóònù yín wá kí n tẹ nọ́mbà mi. Ah, fóònù ah, ó wà ní ọ̀dọ̀ wa ní ojú rìn ní abẹ́ bridge lọ́hùn so tí bá ti ṣiṣẹ́ lọ tí bá ti dé ibẹ̀ bẹ́ẹ̀ tàbá ti scale tàbá ti gbowó màá lọ yọ ní ibi bẹ̀ mi ò kí mú fóònù jáde. ok bọ̀ ẹ ṣàmọ lórí. ah mo mọ̀ dáadáa ẹ kí mi gbà nọ́mbà yín. ẹ gba ẹ tẹ̀sán. ah èrò ìrọ ẹ ẹ kí ẹ kí máa pè fún ẹ ó seven eight. ọmọ bọ́là. no big deal. big deal ni. ó ní wọ́n fẹ́ fẹ́ ìwọ ọmọ níbi níran ọmọ sẹ́nitọ̀ wà ńlẹ̀ ọmọ nọrẹ́bù wà ńbẹ̀ ọmọ mínísítà wà ńbẹ̀ ọmọ àwọn èèyàn ńláńlá lóríṣiríṣi wọn wà ńbẹ̀ wọn ní olówó ń ṣọ̀rẹ́ olówó olòṣì ń ṣọ̀rẹ́ olòṣì wọ́n wá fẹ́ lọ ṣọ̀rẹ́ olòṣì àbí. owó kọ́ nífẹ̀ẹ́ ẹ̀yin ilẹ̀kùn sọ̀rọ̀ báyìí mọ́ mi ṣé mo yẹ nǹkan tí mo ti ṣe ṣé mo nǹkan tí mo ti ṣe torí ìfẹ́ ni ṣé mo àwọn ọkùnrin tí mo ti fi owó bá lò torí ìfẹ́ ni èmi lóye èmi lóye ọ̀rọ̀ mi kò yẹ nìkan kan bẹ́ẹ̀ bá bí mi lèrè má rí rí òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ó sàn ju chicken láì ní fọkànbalẹ̀ ìfẹ́ a máa ń tẹríba. baby. oh my baby. how are you. I'm fine. I'm coming in a minute. Come and sit down. Okay. I will sit there. Oh, Sorry, ẹ kú share kú ṣẹ́ àbí kí ni kí n sọ. Hmm, ẹ ṣe ìwà ìgbà yìí, ẹ ìwà How are you? fine. Where are you coming from? Home, of course. Hmm. Mo ní kí n tí wá wojú Baby. Kò sẹ́ni tó lè gbọ́ ọkọ ẹ Ìkùrọ̀ eh. lálàbàkú ẹwà. Lókè <laughs> mm. táyé bá ń jayé. Mm. Tọ́run bá jọrùn. Ìwọ nìkan ni. You or nobody. I love you. I love you too. Sure, sure, sure. Happy birthday in advance, baby. Oh, mo rò pé wọ́n ti gbàgbé ni. Gbàgbé ke. Tí n bá gbàgbé yẹ kó fẹ́ gba sí nídìí kó nà mí dára. Hmm. Mi ò ní wá nà ẹ́ mi ò nífẹ̀ẹ́ gbà nà ẹ́ hmm. tí bí ni màá fi nà ẹ́. <laughs> you are too naughty. baby. yeah. close your eyes. why. okay why? wo nǹkan mẹ́rin bá mi wo ẹ̀gbẹ́ yẹn wo wo wo nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe mẹ́rin. tara. like. kí ló wà. Where do you put the camera? Camera? Yes. I'm lost. Like, is this a skit or something? I don't understand. <sighs> Come on, skit báwo. Mo fún ẹ ní car fún birthday gift, ẹ ń gi skit. Are you serious? Yes, this is for you, baby. Are you for real? Baby, I'm serious. Stop now. Ah, ah baby, don't embarrass me. Stop. Are you, are you, are you, are you, are you serious? Are you, are you serious? Babe. It's baby. Like, you're serious? Yeah. I, <laughs> I love Thank you. you I'll so do much. anything for you. Ah! <laughs> Let's go, baby. Mama, baby, I don't embarrass me, no. Don't worry. Don't worry. Love me. Don't worry. Ah. ìfẹ́ tèmi nìkan ayọ̀ ayé mi tọ́lọ́run ò ní jẹ́ odò. look here like seriously nígbà tí mo máa kọ́kọ́ pàdé ẹ̀ mo rò bóyá ìrìn àjò wa kàn máa short bẹ́yìn ṣùgbọ́n tí mo ṣe ń wo lọ ẹ̀ mo padà rí pé hmm. ah, in fact mo kàn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ṣe é fún mi because láti ìgbà tí mi àti jọ wà nǹkan kan dùn fún mi dùn fún mi dùn fún mi ìgbàgbọ́ tèmi dẹ̀ ni pé ó máa dùn fún mi dọjọ́ alẹ́ àmì o àmì. do you know what? yeah. I love you so much. I love you too. Mm. Mm. Mm. Mm. Baby, I can't do it without you. What's this? What's that? here? Ah. Kí ṣẹlẹ̀? Sorry. Who oh. is she? Who? Lekan, kí ló ń ṣẹlẹ̀? Kí Me understand. Mo ti ń pè ẹ́ for weeks. Oh, P calls me. Oh, reply messages there. See me bá wo pókè, bẹ́ẹ̀sì ta máa ń wá lélẹ̀ kí wọ́n wọ ẹ̀ ń bì. Mi And you are here doing all this. Please, me understand kí ló ń ṣẹlẹ̀ ń bì báyìí. Um, sorry o, no n question ti obìnrin lè rè yìí They will not kí me, kọ́kọ́ Down. but the first question is who is she okay okay um the second question o ti ń pè mí mi ò gbé call and all that Joe, I bínú question àkọ́kọ́ yẹn bóyá kò ń bá ẹ kò ń dá ẹ lóhùn because we kàn fí òpè tó bá ní làákàyè mo ní ìpè tó bá tó ẹ nílé ọgbọ́n tó tó ẹ nílé situation tó bá wa ó yẹ kó fún ara ẹ kó lè rò pé òkè nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ní ìbáyìí wọ́n sọ dẹ̀ ti mọ̀ nìyẹn tó ti mọ̀ bóyá kò ń ṣàlàyé fún ẹ. bébì jẹ́ kí n dá a lóhùn gẹ́gẹ́ bí adé orí mi ṣe sọ tó bá yẹ kó onójú ni tó bá wulẹ̀ dáadáa ó jẹ́ kó ti máa ronú èèyàn tí mo jẹ́ wẹ́ ìgbà tó ti wọlé ni mo ti ń fojú wò pé bóyá ìkan lára àwọn ọ̀ṣà tó fẹ́ ṣiṣẹ́ fún wa lọ́jọ́ wedding. Oh. no no no pick it up yeah but nevertheless ó dàbí pé o da fún àwọn caterers or event planner decorator whichever one to budget will belong to. Hmm. ẹ má worry owó yín ti wà in place everything la máa transfer Oh, need lots of ara ẹ Go bó me, rí mi yìí adé orí mi rèé ẹni bí hmm. and very soon I invited for wedding in which o tẹ̀sí were invited already that's why you are here. Mm. <laughs> Baby, hmm. love you so much. Lámilékan, tó bá jẹ́ prank lélẹ̀, ó ti wà expensive jù. Stop now. Baby, you promised me heaven and hell. Ah. This is not the man I fell in love with. What's happening? She, she, she ṣì gbìgbọ́n wá ni kò yé mi? Come on, stop it now. Ó sọ̀rọ̀ ní ìsìn tó tún fọ́ọ̀nì sí Like heaven and health. Ọlọ́run tó dẹ̀ èmi àti ẹ̀ tó dá gbogbo ayé kò promise one heaven and health. So why? Why do you not promise? Come on, stop it. I'm, Baby. Mind you nígbà tó ń bọ̀ ṣé ìwọ nìkan ló dá wà ní àbí tẹ̀yìn because tó bá faint sí ibà yìí èmi máa dìde máa get out kúrò níbà yìí ni o I don't have time. Okay? Lady, what are you waiting for? Mo rò pé jẹ́ kó o ti lọ, ó rí pé o bá wa lórí conversation ni. Um, Leko, don't do this to me. Let me, Leko. Don't touch me. Why are you touching me? o ti ń kọjá yẹ o i don't want to harsh with you like o ti ń kọjá yẹ please mo mọ̀ kébù kan ńlá ni. ó sọ pé o máa fẹ́ mi pé ìyá máa bíbè jù. bébì o ti ń sọ̀rọ̀ jù ṣé o lè excuse wa orí pà ń sọ̀rọ̀ lọ́wọ́ nígbà tó máa débí. wá. Ah. <laughs> oníranù lélẹ́yìí o lè gọ̀ọ̀gàn o wọ́n tún mọ̀ kàn fi ah but mo kàn fi play game We fi pass time get out. Hmm. gbogbo ẹ gbogbo ẹ ṣá olórí ló máa pọrùn èmi àti ẹ. Bukola. yes mami. my dear. jẹ́ kí mi fún ẹ ní opinion tèmi tí mo dẹ̀ mọ̀ pé ó máa ṣe ẹ́ láǹfààní má wàá torí ẹ̀ kó lọ fọmọ tálákà sórí gbogbo àwọn tí o sọ yìí pé wọ́n jẹ́ ẹ̀kulẹ̀ ni ọlọ́wọ́ kọ́ yín pọ̀ ni jẹ́ ẹ̀sán kankan fún ẹ àkọlé olúwa kò ní kọjá jẹ́ kí n sọ kankan fún ẹ sọ́rọ́ àwọn ọmọ tálíkánìà yẹn wọ́n dàbí ẹlẹ́dẹ̀ tó yí ara mọ́nú ẹrẹ̀fọ́ ni kò sí bó ṣe máa gbé ẹlẹ́dẹ̀ kúrò nínú ẹrẹ̀fọ́ tó máa wẹ̀ tó máa mọ́ á tún padà sínú ẹrẹ̀fọ́ ni torí pé ẹrẹ̀fọ̀ yẹn òun ni best friend ẹ̀ kò sí bá a ṣe máa ṣèbòlò my dear tí ò ní rùn gbé wọ́n ní olówó ṣọ̀rẹ́ olówó olòṣì ṣọ̀rẹ́ olòṣì ọkọ mi má ṣọ̀rẹ́ olòṣì o sórí gbogbo nǹkan tí wọ́n ń rí yẹn tí wọ́n ń bínú fún pé èèyàn ni hmm. sórí àwọn tálíkà tó bá fẹ́ jẹ olówó wàá náwọn ló níwà ju àwọn ló dáa jù baba ńlá arọ́ ni o sórí nǹkan fẹ́ yẹn gangan òun ló ń torí ẹ̀ ṣó ìfẹ́ sí ẹ nígbà tó bá ti gé tó bá ti yọ tó ti rí àwọn báyìí pé ha ìyẹn pé mi náà lè rí báyìí ìyẹn pọ́nlúwọ́ ò lè ṣàánú mi báyìí nígbà ló máa wá rí true colour wọn àwa ṣe báyìí àwa kó gàrú. mi dayo is different ẹ géètì ẹ ní tó bá yẹn ń pé ẹ bá Dayọ̀ ṣe ẹ bá Dayọ̀ rò pọ̀ ẹ máa mọ̀ pé Dayọ̀ kì í ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn Dayọ̀ tó jẹ́ wípé wọ́n kàn lé ó tún túra ẹ̀kọ́ ṣé bí tèmi dayọ̀ ṣe máa ń ṣe lélẹ́yìn látàárọ̀ títí dé. kò rìn báyìí o ìjàkùmọ̀ ẹ̀ kiri ìdí ọ̀sán ẹni abíire ni tí kò gbọ́dọ̀ rí ìdí òru ẹ̀ pípẹ́ tọ́wọ́ apẹ́ yìí ájú èmi àtàbúrò ẹ̀ ló ń bá kiri bá a ṣe máa jẹun tá à ní débi sùn òun ló jẹ́ kó pẹ́ ẹ̀ tó bá wá rí i pé ilẹ̀ ti ń ṣú torá àti délé O lè máa lọlé kì í ṣe pé mò ń lé ẹ o tó bá dọ̀la ẹ dẹ̀ máa ríra. mi ò lọlé mọ́ mi tó bá jẹ́ three a.m. àbí five ló tó dé mo máa dúró dé. Ah, kò dẹ̀ rìn bẹ́ẹ̀ o ẹni kò dẹ̀ pẹ̀ gbọ́n ẹ ah, ah, látẹ̀ẹ̀kan. èmi náà ń pè kó lọ. wọ́n bá wọn ò lọ o. kò lọ àbí kò gbé. kò lọ nìyẹn kó gbé. kó lọ mú mi. kó lọ. kó lọ kó lọ náà. Ah, ó máa ní nǹkan tó ṣẹlẹ̀ ni aburú òde ní ìṣẹ̀lẹ̀. Hmm. ẹ̀sùn tó fún mi ṣé tèmi dàwọn ṣe máa ń pé wálé wá sùn lélẹ̀. ẹ mo mọ ọmọ tí mo bí kò rìnrìn kùnrin kò gbẹkẹgbẹkẹgbẹ kò ń pẹ́ báyìí bí mo ń sọ fún ẹ kó lè jẹ nǹkan tá a máa jẹ torí àtijẹ wa ló ṣe ń káàkiri bó bá wá rí wípé. O ti pẹ́ ó lè máa lọ. Ah. Eh, ọkọ mi káàbọ̀ káàtàrọ̀. fúdà mi ibo lẹ́yìn náà ló látàárọ̀ tí mo ti ń pè yín ah, ibo lẹ sọ fóònù yìí gan sí tí ò lọ. ọmọ máa sọ ọ̀dọ̀ bàtà ọmọ mi. Eh, Tèmídayọ̀ o ti ní àlejò látàárọ̀ ó ti jókòó jókòó jókòó jókòó kódà gbogbo wọn a fi ń lọ lónú rárá ẹ. Eh? bọ̀dá mi ẹ ti dà mí lóhùn ibo lẹ sọ fóun sí. mo ti sọ pé a máa sọ tá a bá ti wọ nílé nítorí ọtẹ fẹ́ jẹ òun náà ni mo bá lọ òun ló jẹ́ kí n pẹ́. ọmọ mi náà mọ̀ pé kọtà máa jẹ ló ń wá kiri ó dé ní pàdé nǹkan tó máa jẹ lágbára ẹlẹ́dàá mi. méjì méjì náà mo rà pẹ̀lú ilé náà méjì. ẹ ń ti ẹ rí mo ti gbọ́ mo ti gbọ́. ẹ ká wọlé ẹ ká jẹ. kò ṣe ni mo sọ fún un ẹ ẹ ẹ nìṣó ẹ máa lò máa tẹ̀lé máa tẹ̀lé yín. mọ́mí ṣerú ọkùnrin tó ṣe fún ìyá tó ṣe fàbúrò tó ń tọ́jú ìyá àti ìyàbúrò ẹ̀ ṣé tèmi bá wọnú ayé ẹ̀ ṣé rò pé kò ní fìfẹ́ òtítọ́ bá mi lò ṣé rò pé kò ní mọ rírì nínú ayé ẹ̀ yẹn ẹ má rò pé torí pé ó jẹ́ tálákà ọmọ mi ẹ jẹ́ kájọ fi owó wa ká fi túnṣe kájọ bring her up àwọn èèyàn onímọ̀ ń pé ìdílé tálákà ló ti jáde fúlù nìyẹn wo tèmi ṣáà tèmi máa sọ fún ẹ èrò dájú gbèrò tètè gbé tèrò la ń wí fèrè o gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ ìmọ̀ràn tèmi lè fún ọmọ mi ó ní mò ń fún ẹ̀yin àmọ́ tó wá sọ pé ò ní gbọ́ mọ̀nyìdí aṣọ fẹ́ gbọ́ mi ó dà ń pé lórí fídì yìí a máa dọ̀tá ara wa ọ̀rọ̀ mi ló máa wá sí ìmúṣẹ kò ń ṣe sí. mo ti gbọ́ nǹkan tẹ́ ń sọ ẹ̀yin ẹ̀kàn jẹ́ ká fún lówó ká bring her up ká tọ́jú ẹ̀ àwọn èèyàn ò lè mọ̀ pé ọmọ ẹ̀rọ̀fọ̀ ní pé. gbẹ́bí sọ́run ayé òkè àdúrà tí wọ́n gbà ni pé kò sí orí olórí. ọ̀nà ṣe pé kò máa fún lówó ẹ̀ bá pè é. okay your information ò lè fẹ́ that is fine now. bẹ́ẹ̀ ni mo sọ fún un. lọ́mọ mi mi. ó ní máa fẹ́ ó ní máa fẹ́ mi sílẹ̀ wọn jẹ́ ìlẹ́bẹ̀ bá mi gbé ọkọ mi. lọ́ọ́ fúnra ẹ ṣe sàrà ń gbà yẹn lójú ẹ̀mí mi kọ́ tí ìbá kú mọ rárá màá mọ̀ pé mi ò bímọ àgàngàn bẹ́tà tèmi ọlọ́run ọba. èmi lóye èmi lóye ọ̀rọ̀ mi kò yẹ ní. ẹ̀rù ń bà mí. kí ló ṣẹlẹ̀. ẹ̀rù ń bà mí nítorí tí mọ́mí àti dáadé bá lò dé ìrìn mọ́ nǹkan tí mo fẹ́ sọ. kí ló tó ń ṣe báyìí ṣe bọ́kùnrin ni ẹ ilé dádì mi ló wá ṣe bẹ́ẹ̀ mi ló wá rí má worry. mo ti bá dádì àti sorry, I won't go. lè wait láti rí ẹ. Eh. Mm-hmm. farabalẹ̀ náà kò sí kòkó jà ibi tí báwọn sọ kò ṣe. ẹ ṣe hmm. ẹ sọ tẹnu yín má bẹ̀rù mo ti bá dádì àti mọ́mí sọ̀rọ̀ fọkàn ara ẹ̀ balẹ̀. Hmm. o ò dẹ̀ já nǹkan tó máa já àbòsí ló máa máa mọ̀ ṣe ẹ ní wá sílé. ẹ wá sílé. ó ti tó o wáìnì ní ní jàre. dáàdi ni wọn kọ yìí. àròjẹ fara ẹ balẹ̀ ah, kò sí kankan jàre. ilé fílà tó ní kó má gbọ̀n ah. Daddy. Oh, heaven walks on earth. Hey. How are you? My princess. How are you? I'm fine. Mm-hmm. Báwo ni ibi tẹ́lọ? I'm good. Everything is Good. Hey, I can see you are enjoying yourself. Yes, sir. That's good. Mo ti mm. miss yín látàárọ̀. Miss you. Ẹ káàbọ̀ sir. How are you? Fine, sir. Ẹ káàbọ̀ sir. Where's this? My G now, Daddy. G? Yes. G for gorilla? No, my friend. Oh, oh your friend. Yes. And this won't be your friend. What is your name? What is your name? Temidai. Yeah. Really? Is your friend? Yes, yes. <laughs> okay. Daddy, hope you are good. I'm fine. But is he fine? Oh, of course, Daddy, he's fine. All right. It's fine. All right. Take okay. care lẹ́nu òṣì lọ wọ́n ní ẹ fìlà tòun alábòsè lẹ́jọ́ ọjà ẹ̀yìn ẹ̀jẹ̀ yàn. dáàdì sà ẹ káàbọ̀ sà. baby come and sit down jàre. sit down kẹ mi ò lè jókòó. kí ló dé. mo ti fẹ́ máa lọ. ṣé torí ọ̀rọ̀ tí dáàdì ń sọ wọ́n láìkì ẹ ní wọ́n fẹ́ wọnú ẹ̀ dáadáa wọ́n ló jẹ́ kí dáàdì máa bẹ̀ gbogbo eré yẹn come and sit down jọ. mo láìkì mi bọ̀ mọ́ mi dáa tí màmá rẹ̀ you like this. jẹ́ kẹ̀tẹ̀ máa lọ tí bá ti délé mo máa jókòó. jẹ́ kí n bẹ pé káàbù ń bá. báyìí nù nù máa wọlé máa fẹsẹ̀ rìn ẹsẹ̀ jáde ojú mọ́tò lọ. ǹjẹ́ ojú kò náà ṣé o fẹ́ wọlé lọ bá tó máa lọ a máa lọ ní ọjọ́ mi. òde má lọ ràn mí jẹ́ kí n sì ẹ́ ń gbà yẹn kì ó kàn bẹ̀rù ẹ ṣí gẹ̀ẹ́tì jàre àbòsí yín pọ̀ ṣé kí n bẹ pé cab. filẹ̀ filẹ̀ má ti fúnra mi. bébì take care kó pe mi tó bá ti délé ṣogbọ́ ó lọ ń bẹ̀rù dáàdì kí ni dáàdì fẹ́ ṣe. dáàdì ló bẹ̀rù ṣé wá páàkì bíbá yín tí ẹ̀ kàn bá déèyàn jẹ. ọ̀rẹ́ hmm. ọ̀rọ̀ ara mi ó ti sú mi kí máa tẹ̀sọ́ pọ̀ ọ̀rọ̀ ara mi ọ̀rọ̀ ilé ayé yìí ó ti sú mi gan ah, ah. àbí àbẹ̀wò ni kéèyàn ṣiṣẹ́ lọ látàárọ̀ téèyàn máa ti wò pé èrè báyìí lè hàn tiẹ̀ máa rí tó bá máa dọ́wọ́ débi pé èèyàn máa rí pé ìlàta ìlú lórí mi even iye tó yàn bá wá rí gan èèyàn tó wá ní fi ṣe nǹkan tó máa ń rí bẹ́ẹ̀ tó dáa tó máa ń rí bẹ́ẹ̀ ó mọ̀ pé ẹni tó bá fẹ́ là ní ayé yìí ó máa ọ̀sùn gan gidi ni kò ń ṣeré nǹkan tí yàn bá ń ṣe tí ó bá ti jáwó fún ẹ wá continue ni ó ó rẹ̀ bí ká wá ṣeré ilé ayé ni eré kọ́ wàá máa fi sàn sí lọ ni. èmi ìṣeré mo ṣiṣẹ́. iṣẹ́ wo ló ti ṣe ìṣòwò rẹ mọ ẹgbẹ mo ṣe lébù kí ló ṣe mo ṣe bíríkìlà gbogbo fílìn gbogbo àdúgbò àìbí mo ń kó. o ì ti kó gbé ajá o tún pè mí gbé ajá ó nígbà tó bá kó gbé ajá kémi tó mọ̀ pé ah, ọ̀rẹ́ mi ti gbìyànjú. ṣé ìgbàjá ni wọ́n ń kó. ó ah, fẹ́ fi orí wórí yé nǹkan ṣe o ó mọ̀ pé ibi tí táyé ti yan orí kẹ́hìndé ò yan orí mẹ́ lóòótọ́ ọjọ́ wáyé ni ṣùgbọ́n ibi tó ní kálukú ti yan orí ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ah, ó wọ́n sọ pé oh, má jẹ́ ó bàjẹ́ má jẹ́ ó bàjẹ́ eh, orí ni orí náà ń bọ̀ kò ń ṣe pé kí. bí sùúrù náà ṣé kí wọ́n sọ pé orí mi ò kò yan orí. nǹkan kan ò ṣe orí ẹ̀ má gẹ ọtí gẹ́ẹ̀tì mi wọ́n ń jò nǹkan kan ò ṣe orí ẹ̀ wà á máa fèsì sí lọ́dún ìṣọ́ra nídìí. ọlọ́run á déṣẹ́ ládé ó ti yẹ gbogbo agbára ibi tó dà máa dé adé bẹ́ẹ̀. aláìmọ̀ bẹ́ẹ̀ kì í lọ mọ̀ tó bá yẹ kọ̀rọ̀ owó ìgbàgbé ẹ̀ wọ́n kẹ́ fún nọ́mbà túká pé kí n pè é sọ fún mi pé ó nọ́mbà yẹn switch off ó nọ́mbà yẹn switch off à ah, mi ì láìka àwọn pàrọ̀ báyìí nà. Ah, kí ló ń ṣẹlẹ̀ fara ẹ balẹ̀ ah, an o ti láìkè owó jù o ti láìkè owó jù fara balẹ̀ ọmọ ó ń bọ̀ bá mi báyìí nísìnyí o ti láìkè kí lọ́jọ́ orí ẹ̀ kí ló mọ̀ kàn fowó ṣe gan-an fara balẹ̀ ọmọdé sì ní ẹ̀ kí ló mọ̀ kàn ojú ẹ̀ ṣe ń kọ́ sówó báyìí gan-an ojú ẹ̀ ṣe ń kọ́ sówó báyìí gan-an kí ló kọ́ sówó báyìí. ọlọ́run jẹ́ ká tètè rí mọ́tò báyìí. a máa rí mọ́tò a máa rí mọ́tò a máa fi ṣe àgbẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ a máa fi ṣe gbogbo ìgbàgbára. ẹ mọ ikú. ikú. ó yẹ kí n lè gbà báyọ̀ sí ikú sá. kí ni kí ló ṣẹlẹ̀. yéè mo ẹsẹ̀ dé o yéè yéè mo gbé o mo gbé mo tẹ̀ ti gbé ná mo dẹ̀ sọ. who dey preach to me. sọ. who dey preach. who dey preach. mo sọ. ṣògùn àbí ẹ fi ṣògùn. yé ilẹ̀ fún padà tì ilẹ̀ fún tún padà tì ní àmúgbé jésù. ìkòkò ní gbòmí kò gbẹ̀yìn òun gangan ò ní fojú korun iná ti jó dórí ìkókó iná ti jó dórí ìkókó. gúdẹ̀ bí wá má jẹ́ bí ẹ̀mí àti jẹ́. mo mọ̀ ẹ́. Down! No kekemazun lomazun. Oma oh, posto ola di here pot. Oma daya. Let's go. Hey there. ṣóògùn òun gangan ni kò súnmọ́ rárá àrùjọ làwọn. I know you're not expecting this. I love you so much. Olólùfẹ́ mi, ìmọ́lẹ̀ Happy six month wedding anniversary, my love. Thank you. Hey, baby, you're looking good. Hey, babe, can you hear me? Oh, fucking hell. Hey, yeah. you need to leave now. Just like that? I'm happy now. Come on. hundred and fifty thousand lẹ́bí ra àdúró pọ̀tipọ̀tipa. responsibility ìyàwó. ìyàwó mi. ilé ìtẹ̀kọ́ àwọn ọmọ ìwà yìí wọn are very sure pé bẹ́ẹ̀ bá wà sọ dé à. ọkọ ẹ̀ ń somehow so mo ṣe ń kó wọn wọn pẹ̀lú àwọn I need to change. àwọn ọmọ yẹn okay. See, I'm a family oriented man. If you're family oriented, then get him an apartment, not in my house. I can't. They have to stay here with us, that's the problem. We're on diving. We're right here. We're right here kí ni ìwà pálapàla wo lélẹ̀ six million fifty six million naira ló wà lórí ọwọ́ mi báyìí. mọ́ mi. ewu báàgì tó wà fún mi ṣé mo yí tó ń ta six million. báwo lẹ ṣe mọ̀. ngbà tó tí mi ò di. mi ò tọ́ ẹ bẹ́ẹ̀ I'm supposed to enjoy my marriage like pẹ̀lẹ́ mọ́ mi máa ní mi ò lè gbé àbúrò ẹ̀ náà ó sọ gbogbo lémi ó sọ ọ́dọ̀ tẹ oríṣiríṣi obìnrin ló ń gbé wá jọ torí ọlọ́run eléyìí tó dé sí ṣé mo tún mọ̀ wá tẹ́lẹ̀ máa wù. ìrìnà ṣùgbọ́n ìjẹ́wọ́ rẹ lọ́dọ̀ ni ẹ o ọ̀nà pẹ́ o ọ̀nà pẹ́ o. kí ló fẹ́ kí n wọ aṣọ mi tẹ́tú david ṣé bí aṣọ ìyàwó ẹ̀gbọ́n mi ni so kí ni big deal. tí gbogbo rọ̀tìrọ̀tì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń lọ́jà yìí. wọ́n lè mi fẹ́ kó yín wọn àtàwọn fámílì òun síra wọn. in this generation this new century power yìí. nobody fit follow me try out. Ah. which nonsense. ah mọ́mí ẹ̀ àyíkalẹ̀. Ah, ọmọ mi yẹn ni à nǹkan bẹ́ẹ̀ kọ́ máa ṣe fáwa kẹ́ ẹ bá wa kó gbogbogbò owó àti diamond. ṣé ìgbọ̀ngàn ló fọ́ problem. fire. torí bá ṣe ń kọ́ jẹ́ ìparẹ́ ṣé kí ni yóò fún èmi ni máa ń kọ́kọ́ sáǹpù gbogbo ọmọ tí wọ́n bá jí wájú láti òkè nílẹ̀. mo ń bẹ́ẹ̀ ṣeré ìwọ̀n fún ara ẹ̀ yí lẹ́kọ̀ọ́ gbogbo orí ìdó ṣe fàfàfà mo wá ní kí n máa lọ pé òde lọ́wọ́ máa ṣe mí o. ha máa ṣe ọmọ mi wèrè ọmọ yẹn o ah ó ń ṣe yéye. ó pé wo mo ṣiṣẹ́ ju àwọn tó ń sanwó fún mi lọ gbogbo èyí tó ṣe yẹn mo fún ẹ ní give away mi nígbà wọn kọ bọ̀ lọ́wọ́ ẹ̀. wọ́n bí o wọ́n ní ará ọ̀run ìbára ayé rojọ́ bí mo ṣe ń wo ìkọ́ parẹ́ mo sì wá ń dá mi láàmú bí mo wí fún ọ ìwọ ló gbọ́ gbébi tó ń gbé kó jẹ́ gbébi tó mò ń gbé. tí bàbá rẹ bá ti la aṣẹ́wó yìí rí ìwọ náà mọ̀ ọ́ la. sàlámà lẹ́kùn àbẹ́bí mo fẹ́ rí ìyàwó ẹ̀ olóṣó tó gbé sílé. àwọn alálẹ̀ fi yé mi o wọ́n ní ọ̀yàn adìẹ pa látọ̀run. tó bá kọ lókì èèyàn fi ṣe nǹkan míì ni o. ẹni bá béèrè bí ọjọ́ iwájú rẹ̀ ó ti rí kò fẹ́ mìíràn ohun tẹ́ni yìí ṣe olóńsọ gbogbo ẹ̀fọ́ tẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí náà ló ń ṣàlàyé. machine ló wá ló fi dà lálẹ́ gara. ẹ ẹ tí n bá ti rí yín ti bàjẹ́ ni wọ́n tẹ̀ ti ń bàjẹ́ báyìí. àà ah, ó máa padà tán náà ni o. ọ̀pọ̀ tó máa kú gáàdùn dé yẹ the money go come no do as i want. gbogbo nǹkan tó wà lẹ́yìn géèmù ní nǹkan tó expect kò ṣe òun kò bí kò fara ya kò sọ pé ò ṣe mọ́. ṣẹlẹ̀ rí o gbogbo orí burúkú tó máa ń ṣe yẹn tó bá ti sọ̀rọ̀ ẹ bá ti ẹ pa o ẹ bá try orí burúkú pẹ̀lú mi lẹ́yìn wọn láì náà wọlé máa jáde àjẹ́ ẹbí mo. ẹ má bá yẹ ẹ má fún. ọbẹ̀ báyàwó ilé sùn wọ́n ti change kò ṣe é mọ́ ọmọ pọ̀ mi tó bá fọ́ mọ́. ìyàwó ilé wo ni vacation ló lọ. aláyé kí ló dé gangan mo ní màá ṣe òsín bíbá yìí. ibo ló wà. ó jọ ti lọkọ olóṣó mari machine dẹ̀ máa pèrò sínú hall a máa ní you are married today. kò sí ọkùnrin kan as in no man will ever gorí mi mọ́ yàtọ̀ sí ọkọ tó gbé mi sílé. dáfà ọ̀tún ni àárọ̀ àgbà fún ẹ generation ẹ máa parẹ́. ìwọ jẹ́ wọn máa kú dànù. àwọn tó bí ẹ máa ṣòfò. a ó máa rà wàá gbé ẹgbẹ́ lọ ní ìfẹ́ mi ni sọ bẹ́ẹ̀ fún ẹ oníjà bàbá ẹ. map. Avenue 00214. Iná ni mí! Bàjọ́! Bàjọ́! Ah, ilé idán ńlá, idán líle. Don't ni mástà, mástà lọ̀gá. Jágà ló gbọ́jà lọ́wọ́ jẹgbó, jágà ló tún pa jẹgbó. Ṣé mo gbọ́dọ̀? burúkú ni ìwà bọ̀bọ̀ yìí. sórí kò tó wà ní ojú ò gbọ́dọ̀ rí o ò gbọ́dọ̀ tú o. ikú ló wọlé báyìí náà. ikú ń wọ̀n ẹ̀kọ́ èmi ṣetán láti pa ẹ́. ó ní láti fi bọ̀bọ̀ yìí o kí ìran gangan ni bọ̀bọ̀ ìfẹ́. torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lókẹ́sọ̀n kò ṣẹ̀yìn jágà. wetin concern me concern action èpo ní tèmi pẹ̀lú action. actor ni ayé yìí. sọ̀rọ̀ fojú mi. gbogbo nǹkan ni mo lè gbà tí pátá mi bá jábọ́. kí ló máa ṣẹlẹ̀ tí pátá bá jábọ́ ah! ó máa dé lọ́rọ́ ní pátá yóò ṣe é ah! sí ìdánù jáde. Ah! pátá ti ń gbóòórùn lẹ o. èmi jájà gbọ́ngbọ́ngbá ni mi kò ní jà